أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وجميع من تبع سنته وسلك مسلكه واهتدى بهديه واستنى بسنته وانتهج بمنهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان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 وكل ضلالة في النار فالعياذ بالله من النار أدوك فلون أترى إكيولون أترى جيولون فن أسواج وأغاوى النبي ومحمد ìkẹ́ ọlọ́run àti ìgbé ọlọ́run èyí tí a tọrọ fún ànábì ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ kó bá ogun àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ìkẹ́ ọlọ́run àti ìgbé ọlọ́run yìí ọlọ́run jẹ́ ọba àwa náà àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tiwa náà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 o tí ìsìláàmù pè òun ni bídà gbogbo bídà wa ní ànú ni gbogbo ànú wà ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tójú nínú ọlọ́run lọ abẹ́ lọ́run pẹ̀lú orúkọ ọlọ́run èyí tọ́ dára jùlọ àti àwọn òròyìn ọlọ́run èyí tọ́ dára jùlọ ọba ọba àlekè ọlá kọ́ba apá náà bá wa akí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí kú àmójúbà oṣù ramadan tó jẹ́ oṣù ọlọ́lá oṣù ramadan tó jẹ́ oṣù abiyì oṣù ramadan tó jẹ́ oṣù àforíjìn a sì bẹ́lọ́hún ọba àlékeọ́lá tó ní kí oṣù yìí ọba wa láyé abẹ́lọ́hún ọba náà kí ọlọ́run kó fún wa ní àwẹ̀ gbà pẹ̀lú rọrùn kó fún wa ní náfìlà òru yẹn pẹ̀lú rọrùn gbogbo sẹ́ẹ̀rẹ́ ọlọ́run kó fún wa sí níbẹ̀ bí a bá wá ṣe atúnwá fásitì kò yí bẹ́lọ́hún gbogbo tẹ́ tá a bá ṣe nínú oṣù yìí ọlọ́run kó tẹ́wọ́ gbà lẹ́sìn fún wa kọ́lọ́run wá fi sínú oṣù wọn sẹ́ẹ̀rẹ̀ wa kọ́lọ́run ọba kí ó wọ ọlá rẹ̀ bó ti tóbi tó gbogbo àṣìṣe wa ọlọ́run kó parí nínú ramadana yìí kó wá sílẹ̀kùn àlìjẹ́nà fún wa ní ọdún yìí ọ̀rọ̀ tí a bára wa sọ òun lọ̀rọ̀ tí alukur'ani bá wa sọ nípa oṣù ramadan nígbà tí ọba àlekè ọlá subhanahu wa ta'ala ti ń sọ fún wa ní alukur'ani pé ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون Ọlọ́run ní يا أيها الذين آمنوا mo pe ogun ẹ̀yin tí ẹ jẹ́ múmìnì ìtumọ̀ ká a gbọ́dọ̀ ní ìmánì pẹ̀lú nǹkan mẹ́fà ká fi kọ́ ẹ̀ arkanu islam márùn káfíkún ẹni bá ní mọ́kọ̀kànlá tí ń sọ̀rọ̀ rẹ̀ tí ń ṣiṣẹ́ rẹ̀ tí ń hùwà rẹ̀ tó dúró sínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ là ń pè mùmínì ẹni tí díẹ̀ bá jábọ́ ń bẹ̀ fún tọ́ba yìí àwọn ìpìlẹ̀ ẹ̀bẹ̀ lọ́ba jábọ́ àní karu ẹni bẹ́ẹ̀ sí mùmínì àwọn tọ́ba rí bẹ́ẹ̀ ọba àlekè ọlá ń bá wa sọ̀rọ̀ ó ní kútìbà alaykumus siyam òun ọlọ́run ọba àlekè ọlá òun ṣe àwẹ̀ ramadan lọ́ranyàn fún gbogbo wa kàmá kutiba ala alladhina min qablikum bọ́lọ́hún ti ṣe ààwẹ̀ náà lọ́ranyàn fáwọn kan tí wọ́n ti ṣáájú wa la'allakum tattaqun nítorí kíni bọ́yá ààwẹ̀ nì yóò sọ wá dẹni tí yóò máa bẹ̀rù ọlọ́run bọ́yá ààwẹ̀ nì tá a bá gbà tán ìbẹ̀rù ọlọ́run ọba yóò wọnú ọkàn wa Islam kì í ṣe ẹ̀sìn tí nǹkan ń pa wá láṣẹ pé ká ṣe nǹkan kan àfi nídìí pàtàkì tí ó fi ní a ṣe ìdí yẹn lè yé wa pẹ̀lú bí làákà ìwà ti kúrú mọ́ ìdí yẹn lè má yé wa pẹ̀lú pé ní àwọn nǹkan kan bẹ tá a mọ̀ tó yẹ pọ́lọ̀ nìkan ló yé àmọ́ mùsùlùmí gbọ́dọ̀ màmá dájú pé ní bọ́lọ̀ ń bá pa òun láṣẹ pé kó òun ṣe kinní kan nítorí àǹfààní tara tòun ni kò sáǹfààní tọ́lọ́n bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá wa ní ẹ má ṣe nǹkan kan nítorí àǹfààní ara wa ní àlè ní ọlọ́wọ́n bọ́ba àlekè ọlá la gbogbo pa wá láṣẹ ó pa wá gbogbo ntọ́lọ̀ ń kọ̀ fún wa ọkọ̀ fún wa nítorí àǹfààní ara wa ni bọ́lọ̀ wa ní ká Ramadan tó ṣe lọ́ràn yẹn fún wa ọwọ́ lòun ti ṣe lọ́ràn yẹn fáwọn àkàtọ́ ṣáájú wa la'allakum tattaqun ní tìtorí ká lè bẹ̀rù ọlọ́run a máa jásí pé Ramadan bẹ́ẹ̀ yẹn bá gbà á bó ti yẹ kọ́ gbà á rìsọ́ọ̀tì ẹ̀ ni pé ẹni wọ́n dẹni tí ń bẹ̀rù ọlọ́run bí ẹ bá lọ wo àwọn ọ̀rọ̀ tá a ṣe kọjá nídùn ta afẹnukantọ́jọ náà lẹ́sìn nípa pé àwọn esan wo níbẹ̀lẹ̀ Ramadan nínú àwọn esan Ramadan ni pé ẹni bá lè gba Ramadan tó bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ tó parí ẹ̀ wọn ò tukùn náà kò lọ́rùn rẹ̀ yọ̀dọ̀ màdìjẹ́ náà nínú ni pé òun rẹ̀ nu aláwẹ̀ ó dùn níwájú Ọlọ́run ju lọ nínú ẹ̀san tí mẹ́mbẹ̀ ni gbogbo orúkọ kan tílẹ̀ bá má lọ ní òru gbẹ̀yìn Ọlọ́run nìkan máa yọkùn náà kó lọ́rùn àwọn ọmọ di ọmọ àlìjẹ́nà àwọn ẹ̀san pọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀san pọ̀ bẹ́ẹ̀ débi pé lànàbí wa Muhammad nígbà tí ń ròyìn ọ̀rọ̀ àwẹ̀ kò rí ààlà kò rí fi sí ẹ̀san tàwẹ̀ ó ní iṣẹ́ rere kọ̀ọ̀kan ọbẹ̀ láti ládàá mẹ́wàá ọwọ́ parí sí ládàá ọgọ́rùn-ún méje iṣẹ́ rere téèyàn bá ṣe ládàá ẹ̀bẹ̀rẹ̀ bá ṣiṣẹ́ kan báyìí ládàá ẹ̀bẹ̀rẹ̀ láti mẹ́wàá bí sẹ́wọ̀n bá wá ń dáa táníyàn tó fi ń ṣe bá dáa ládàá sẹ́wọ̀n máa lọ bẹ́ẹ̀ yóò parí sí ọgọ́rùn méje anabi wa ni illa sawm àwẹ̀ nìkan ni ọlọ́run sọ bẹ́ẹ̀ fún pé àwẹ̀ nìkan ni ọlọ́run sọ pé ní ẹni tọ́gbà àwẹ̀ òun lọ́gbà fún òun lòun ó sì sẹ̀san rẹ̀ torí pálàwẹ̀ ó fi jíjẹ lẹ̀ ó fi mímu lẹ̀ ó fi adùn ara ìsúnmọ́bìnrin ó fi ilẹ̀ nítorí tòun ọlọ́run òun nìkan lòun mẹ̀san tóun ọ̀sán fúru yẹn bẹ́ẹ̀ àṣedátọ́ bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí àwẹ̀ tó tó bó ti tó yìí torí bó ti rí yìí tá a ròyìn ẹ̀ bá a ti ròyìn rẹ̀ yìí àṣẹdá béèyàn bá gbà á tí bẹ̀rù ọlọ́run tí ó bá fi lè sí níbẹ̀ ọlọ́run ọmọ nígbà ló fi jásí pé ní agbọ́dọ̀ lọ kọ́ béèyàn ó ti gbà wẹ̀ a dẹ̀ ti sọ kọjá nídọ̀ta aṣọ lẹ́sìn programu wa tá a máa ṣe nínú Choice FM one oh three dot five òun náà là ń sọ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ kọ́dà a sì sọ́njọ́ jimoh tọ́lọ̀ yìí bó lèèyàn ti gbà wẹ̀ àtúnwá ní padà síbẹ̀ mọ́. amábẹ̀rù ọlọ́run tọ́lọ́run wí yìí tó ní ká gbààwẹ̀ la'allakum tattaqun nítorí ká lè bẹ̀rù ọlọ́run ó yẹ ká gbọ́ kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run yé gan bí pé tó bá wọnú Ramadan tí ó bá sí ń ta pè ní bẹ̀rù ọlọ́run yìí nínú àwẹ̀ rẹ kí wọ́n náà ti mọ̀ pé tọ́ ti ládàá bá wà ń gba Ramadan lọ tí sí àwọn sẹ́ẹ̀ rẹ yẹ

ẹ ọlọrun fún yàn tí wà tí ń jáde lọ́wọ́ tiẹ̀ náà jọ wà bẹ̀rù ọlọ́run ẹlòmíín náà ń pariwo ẹ bẹ̀rù ọlọ́run ẹnu tiẹ̀ náà ti ń pariwo ntọ́ sọ̀rọ̀ míì kalẹ̀ àárín náà ọ̀rọ̀ pòun gan ọ̀bẹ̀rù ọlọ́run ìyẹn ni ó jẹ́ àwádìí kíni ń jẹ́ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́run ọba àlekè ọlá fẹ́ jogún fún wa níbi pé kagbà Ramadan ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfa mùsùlùmí kò síjọ kan tọ́lọ́hún kẹ́ pẹ̀lú tíra kò síjọ kan tọ́lọ́hún ọba ọba àlekè ọlá kẹ́ pẹ̀lú ẹ̀rí tó jùjọ mùsùlùmí lọ tá a bá bọ́ sọ́dọ̀ àwọn àfa wa tá a ń bèèrè kíní jẹ́bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ pọ̀ púpọ̀ lórí ẹ̀ àwọn kan sọ fún wa ń bẹ̀ pé ní àyẹ́jì alàlà abudu bẹ́yìnahu wà bẹ́yìnàmá yàkáfu wìkọ́yàtàn tẹ̀kí ìmìnihu ní ti ń jẹ́bẹ̀rù ni pé ti ń jẹ́bẹ̀rù ní ti ń pé ká tó fi tọ́lọ́ nkún ká fi tọ́lọ́ nkún kakọ wádìí kini ń jẹ́ bẹ̀rù ní ti ń jẹ́ bẹ̀rù ni pé mo mọ̀ pé nǹkan yìí lè ṣe mí lè ṣe kí n kúkú má dé díẹ̀ ìbẹ̀rù nù ni ẹni mọ̀ pé bóun bá súnmọ́ bí iná iná ó jóun kọ́ wá jìnà síbi iná òun ní ń jásí pọ́ iná ẹni mọ̀ pé tóun bá bọ́ sómi òun ò lè wẹ̀ òun ò wulẹ̀ wọmi òun ò wulẹ̀ kú dàbẹ̀ lásán òun ò mú mi kó kúkú wá jìnnà síbi omi òun ní ń jásí pọ́ bẹ̀rù omi ẹni mọ̀ pé ìrìn àjò tó ń rìn yìí ó lè wà lọ́nà wọ́n sì ní wọ́n ń dáná kó kúkú gbọ́nà ibi tó lè wà nì ní ń jásí pọ́ olè náà ni pé wọ́n fẹ́ sùn lálẹ́ tó tilẹ̀kùn ewu òru ni ewu òru ló tó fi tilẹ̀kùn gbogbo ní wá fẹ́ sóhun àti wá yàgò fún nǹkan yẹn n ti ń jẹ́ bẹ́ẹ̀ runu àwa ń pé kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run kí wá ń jẹ́ bẹ́ẹ̀ rù gan afáwa abdullah ibn abbas radiyallahu anhuma ń sọ fún wa pé alimutekuna alẹ́dínà yahadaruna minallahi wa uqubati àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run òun làwọn tí wọ́n ń sá kójókójó fọlọ́run táwọn ti gbọ́ pé tọ́lọ́ ní a ah! bọ́lọ̀ bá ti ní wọn ṣe wọn ṣe gbọ́ pé ntọ́lọ́ fẹ́ ni wọ́n fẹ́ ntọ́lọ́ wọn fẹ́ rè wọ́n sá fún wa òkú bá ti tí wọ́n sì ń bẹ̀rù ya ọlọ́run ní ti jẹ́ bẹ̀rù ọlọ́run kéèyàn ṣe ntọ́lọ́ fẹ́ kó sì bẹ̀rù ya ọlọ́run lọ́dọ̀ àfa wa Abdullah ibn Abbas lọ́dọ̀ àwọn míì ọ̀rọ̀ pọ̀ irú afa wa Talik ibn Habib ìkànnì àwọn àgbà afa tó sẹ̀mí lọ́gọ́rùn ọdún kejì inú Islam ni ó ní ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ tòun àǹtá àmàlàbìtọ̀ àti là gbogbo ntɔ bá ṣe pátápátá pọ̀ fẹ́ nkankan nǹkan kan fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn rẹ ni ọ̀rọ̀ ayé rẹ ni ìtí ń jẹ́ bẹ̀rẹ̀ ni pé wádìí bó tó gbogbo ntɔ bá ṣe kó ṣe kó o ṣe bọ́lọ́n bá ti ní kó ó fi tẹ̀lé tọ́lọ́hún ò ní ṣe tìfẹ́ nú ara ẹ ìtí jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀nù tó tó ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀rẹ́ di fún nínú tírà ọlọ́run àbí kọ́ ọ̀rẹ́ di fún tọ́fẹ́ ṣe nínú sunna nabi sallallahu ta'ala alayhi wa sallam ntọ́wọ́ fẹ́ ṣe yìí tẹ́lẹ̀ ju thawabala ọfẹ́ ṣe nítorí pé òun retí kọ́ lọ́wọ́ tó sọ lẹ́sẹ̀ ni lófin ṣe wà á ń tẹ̀tùrú kàmá àṣìyàtàlá kọ́ wá fi ẹ̀ṣẹ̀ ọlọ́run lẹ̀ ala nuri minallah ẹ̀ṣẹ̀ tó fi lẹ̀ yìí yóò jásí pé ntọ́lọ́mbà pè lẹ́sẹ̀ ló fi lẹ̀ torí agbọ̀dọ̀ lágbọ̀ yẹ́ ẹ̀sìn o. ẹni tí ọba sàgbọ́ yí ẹ̀sìn fún yóò máa sọ̀rọ̀ ntí ẹsẹ̀sẹ̀ yóò sì máa pè lẹ́sẹ̀ ṣé ẹ rí ntọ́lọ́wọ̀n ọba pè lẹ́sẹ̀ kì í ṣẹ̀sẹ̀ àṣàlù yín pè lẹ́sẹ̀ bọ́ba àlékè ọlọ́ọ̀ba ti pè lẹ́sẹ̀ kì í ntọ́ba àlékè pè lẹ́sẹ̀ ní ń jẹ́sẹ̀ ò sì ní í pè lẹ́sẹ̀ fún wa lẹ́rìí ẹ̀rí ọlọ́run sálẹ̀rì alukurani àti sálẹ̀rì ọ̀nà sunna tí ó bá ti gba méjèèjì ń wá kò lẹ́sẹ̀ ńlẹ̀ kì í sẹ́sẹ̀ wàtàkàfù mínihù ìkàbàlà mùsùlùmí ó wá ńlẹ̀ nítorí pé ní kò jìyà ọlọ́run ọ̀rọ̀ tí àfa wa tọ́lk ibn habibullah nítorí òun pé ní ti ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ni ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ń tá a bá ṣe ká wádìí kí lọ́lọ́run wí pẹ̀lú ẹ̀rí àtọ̀dọ̀ ọlọ́run ká sì retí pé tá a bá ṣe tán ọlọ́run ó san wa lẹ́san ká wá sá fún ìyà ẹ̀ṣẹ̀ ọlọ́run

ẹni bá ń kó wọn bá fẹ́ bẹ̀rù ọlọ́run yóò fi ààlà sáàrin òun àti ntólemu jìyà lọ́dọ̀ ọlọ́run èyàn ò fi ààlà sáàrin èèyàn àti ntólemu yẹn jìyà níwájú ọlọ́run ní ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run tó bá jásí pé kọ́ ọ má kírun mọ́ ní ọba mú ọ jìyà ọlọ́run ọ wàá fi ààlà sáì ní kírun kánísẹ́ ní ọba di ọlọ́wọ́ ọ pàṣẹ tì kálọ́ ní ọba di ọlọ́wọ́ ọ yọ̀ǹda ẹ̀ tó kírun káníyàwó ni ọ pàtì ọlọ́ọ̀ kírun sọ ma pé àìkírun lè kóyọ ọlọ́run jẹ ọ́ dị ọ̀wá di ọlọ́wọ́ nǹkan mú kó bẹ ọlọ́run nu ká ní sìnẹ́ ni òní ṣe ká ló lè ni òní jà ká ní ká lu ni òní lu jìbìtì ká ní ni ọmọ gbàwẹ̀ ká ní ọmọ gbogbo tí ó mú ọ jìyà nígbà òun pé òun torí àwọn èèyàn tí àwọn èèyàn gbà pé wọ́n síbẹ̀rù ọlọ́run bá àwọn èèyàn kan bóyá bí àwọn àfa bóyá bí àwọn kan tí àwọn àkàtà máa mú tẹ̀sùbà lọ́wọ́ bóyá bí àwọn àkàtà ń wé láwà ní bóyá bí àwọn àkàtà ń rí bákan rárá ibẹ̀ bẹ́ẹ̀yàn bá ń wí ogun bẹ́ẹ̀yàn bá ń ṣe ogun tá a wí yìí tí ń wé láwà ní bá a ti wé yìí tí ń mú tẹ̀sùbà lọ́wọ́ bá a ti mú lọ́wọ́ tí ń wá gbẹ́dá bá a ti wá gbẹ́dá àmọ́ tí ó bá ń tọ́lọ̀ ní kó ṣe kọ̀bẹ̀rù ọlọ́run o ọkàn ni ọ̀sọ́ lásán ni kọ̀bẹ̀rù bẹ́ẹ̀ ni ẹlòmíì náà ti ń bojú ti ń borí nínú àwọn mùsùlùmí tí ó ṣe ń tọ́lọ̀ ń pa láṣẹ Ọlọ́run ọ̀ṣọ́ lásán ní í ṣe ló fi jásí pé èèyàn wádìí kí lọ́lọ́run pa mí ni ó ṣe kí ní í ṣe òun ni ó ṣe ntí ìbá ṣe tí torí ẹ̀rí bínú Ọlọ́run ò ní í ṣe ń jẹ́ Ọlọ́run ni naam afaawa Ibn al-Qayyim òun sọ fún wa pé ní ti ń jẹ́ bẹ̀rù ni nǹkan mẹ́ta ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run ń bẹ himiyatul wali jawari anil athami wal muharramat ọkàn rẹ ti ń bẹ nínú tẹnìkan ò débẹ̀ tó nìkan ń bẹ àti gbogbo eríkèéríkè tó hàn síta yìí ọ wàá sọ méjèèjì gbogbo ẹ̀ṣẹ̀ àti ntọ́lọ́mọba ṣe léwọ̀ ọkàn rẹ yìí àkídà mi ò ní ìmẹ́ẹ̀nì míì kò ní síbẹ̀ lẹ́yìn ọlọ́run nínú ọkàn rẹ ìbẹ̀rù nǹkan mi ò ní síbẹ̀ lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run nínú ọkàn rẹ lágbájá lè sọ mí da báyìí ó lè ṣe báyìí fún mi kò ní síbẹ̀ lẹ́yìn ọlọ́run nínú ọkàn rẹ lágbájá ó ràn lọ́wọ́ yóò kún mi yóò ṣàánú mi kò ní síbẹ̀ lẹ́yìn pé ọlọ́run ṣàánú rẹ yóò ràn lọ́wọ́ ọkàn yóò mọ́ yọtọ̀ ọlọ́run nìkan bẹ́ẹ̀ lè ríkèríkè ò ní fọwọ́ rẹ ṣe nǹkan ìwọ ò ní fẹnu rẹ sọ̀rọ̀ ìwọ ò ní fojú rẹ òní fẹsẹ̀ rẹ̀ ní lọ́bi tọ́lọ̀ ń ṣe léwọ̀ kọ́ wa sọ gbogbo ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ àti tọ́lọ̀ ń bá ṣe léwọ̀ ní ti ń jẹ́ bẹ́ẹ̀ rọlọ́nu ni àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì himuyatuha anil makiruhat kéèyàn sọ ọkàn rẹ̀ àti gbogbo ara rẹ̀ nínú ntọ́jẹ́ nǹkan tí wọ́n kọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin tá a bá pè ní haram àti makiro, sẹ́ẹ̀rí haram òun ni tó ṣe pé èèwọ̀ ni. E tọ́ ọ bá ṣe ọ jẹ ìyà torí oṣù ìwọ̀ tọ́lọ̀ ní ọmọ sí tọ́ ọ bá wá ṣe ọ wà á gba láàdá torí pé ò ṣe ntọ́lọ̀ ní ọmọ sí. amákìrú wọn kọ̀ ọ́ fún ọ ní irú sìnà haramu ni tọ́ba yẹ pé ò ṣe sìnà nítorí ọlọ́run tí èsì pọ̀ sá fún èsì ní ojú ṣe hiv lọ sá fún rárá o ọ sá fún o ní sá fún torí jèríjèrí o ní sá fún torí àtọ̀sí ọ sá fún nítorí pọ́lọ̀ ní má ṣe tó ní tọ́ba fi sá fún sí nánu ọ máa gbalada lérí ẹ lọ torí pọ́ sá haram àmọ́ bàbá fi lè ṣe sí náà ọ jẹ ìyà torí pọ́lọ̀ ní ọmọ ṣe ó ṣe ntí wọ́n ń jẹ́ nǹkan tí wọ́n kọ̀ òun ni tó ṣe pọ́lọ̀ wọ́n ṣe nǹkan yìí ní kíkọ̀ fún wa ká má ṣe nítorí àǹfààní ara wa bẹ́ẹ̀ yẹn bá ṣe nǹkan nì kò níyà tí ó jẹ ọ̀fara nírẹ̀ ni bí ọba ṣe nítorí tọlọ́hún yóò gbà láàdá torí pé ntọ́lọ́hún fún ara ẹ̀ tọ́lọ́hún fún ọtọ́jú ẹ̀ kọ̀fara ní ara ni kò se ń tara àwọn ọ̀fẹ́ fún yóò gbà láàdá èyí tí ń jẹ́ mọ́kìrúnù lápèjúwe gbogbo alamọ̀ pé ọtí mímu ọba àlekè ọlá ṣe léwọ̀ àti gbogbo ń tá a bá mu ti ń pa ojú dà tí ojoojó yí padà tójú ọmọ wò balabala tí ó yí sẹ́sẹ́ ara padà gbogbo ntọ́ bá ti lè múni hún ríra ọba àlekí ọlá sẹ́lẹ̀ wọ̀ ọtí ní islam pé gbogbo ẹ̀ ọjẹ́ ìwọ ní islam bẹ́ẹ̀ yẹn bá mú ó ṣe nǹkan haram tí ó jìyà tí ó bá mú nítorí ọlọ́run yọ gbalada haram lọtí ẹ̀rí sìgá mímu fáwọn tí ọlọ́run fi ṣàdánwò fún tí wọ́n mú kì í ṣe haram makiru ni wọ́n kọ́ ni nítorí ìnira tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ni tí ń mú bẹ́ẹ̀ yẹn bá mú sìgá kò ṣe haram ìfarani rẹ̀ ni. ẹni tí àwọn abẹ́rù ọlọ́run àti ìmáàmù wa Ibnul Qayyim al-Jawziyya ọ láti ìtọ́jẹ́ haramu yóò sá fún ìtọ́jẹ́ mẹ́kìrú òun náà yóò ṣe kí ni yóò sá fún yóò náà ó méjì ẹlẹ́ẹ̀kẹta alhimiyatu anil fuduli wa amalayani àwọn kan bẹ jẹ́ ń pè ní fuduli àwọn ọ̀rọ̀ rẹ̀ lẹ́lẹ̀ ọ̀rọ̀ wọ́nawọ́ná ẹni tí àwọn abẹ́rù ọlọ́run ọ sá fún kò ní dédìí ẹ̀ lápèjúwe tí a bá ti mẹ́nu lé ọ̀rọ̀ tó bá ti di gbọ́dọ̀ yé sọ̀rọ̀ Ọlọ́run yóò sì dákẹ́ ẹ sọ sí ni yóò ní a ah, ẹ máa sọ lọ tọba dá sí kò ní ládá bí dá sí kò gbẹ̀sẹ̀ bí sọ sí kò gbẹ ládá bọ́dá sí kò lẹ́sẹ̀ yóò dákẹ́ ah, kí n tọ́lọ̀ ń bi eléyìí nísìn kí làásìkò nísìn kéèyàn sọ̀sọ̀ kó ẹ máa wọ tẹ́lẹ̀ lásìkò nǹkan sẹ́ni tí ó mu àsìkò ẹ̀ ní ńlò bó ti wù kọ́ ọ pé àsìkò yìí náà dá ajá fi ṣe méjì àfẹ́ráre ìfàsìkò bó fẹ́ráre kọjá bí bí ò kọjá re ń bẹ̀rẹ̀ ní pẹ̀lú àsìkò nì kọ́ wá lu àsìkò fún dáadáa kó mójú kò bí wọ́n wọn àlàáfíà nu irú àwọn fùdúùlù náà ní sinmi rọrọ bọ́ọ̀lù ìyẹn wọ bọ́ọ̀lù bí ọba ti kọ àwọn ọmọ kéèyàn àwọn kankan kóra wọn jọ wọn kàn ta kíní kan pàṣẹ ra wọn wọn sì wá ó yẹn mu kí la kẹmi pẹ̀lú eléyìí eléyìí ọkàn mi wọn ráyè eléyìí jẹ́ máa lọ sí nǹkan mi kọ́ wa lọ sí ntọ́lọ́lá jù yìí ń lọ wíwo gbówó bí òwò kò ní ládàkọ̀ lẹ́sàn àmọ́ kọ́ wa lu àsìkò ńkọ́pà yìí ń àwọn nǹkan wọn rẹ̀ wù wọ́n wọn náà gbogbo ntọ́ba jọ ni bídọ́lọ̀ kọ́yọ́ mọ̀lẹ́jà òsíyà ló pè ní ìbẹ̀rù tí wọ́n mọ̀ tuma bẹ̀rù ọlọ́run tí wọ́n sì fẹ́ fi bẹ̀rù ọlọ́run tí wọ́n fẹ́ fi gbé ayé wọn àwọn wá sá fún nǹkan èèwọ̀ títí wọ́n sá fún nǹkan tí wọ́n kọ̀ títí wọ́n tún sá fún àwọn nǹkan rẹ̀ wúrẹ́wù yòókù náà títí débi pé ní ntọ́ jẹ́ ẹ̀tọ́ fún wọn gan wọn ò dédi ẹ̀ mọ́ torí pé wọ́n rí pé ah eléyìí lè sinmi débi haram omi inú àwọn afa ó wò pé ah kíámù léyìlì súnà ni tí ìsọ̀nà yàn bẹ́ẹ̀ yẹn ṣe onílàdà rẹ̀ bí òṣè kò ní jìyà kan ìbẹ̀rẹ̀ ọlọ́run wa mẹ́lòmíì débi pé a bóun bá ń sùn látòru mọ́júmọ́ tóun bá ń gbádùn oorun òun ò ní lè máa jí ṣe kíámù léyìlì ó sì yẹ kó wọn máa rántí àwọn kan tí wọn ò rí lẹ́sùn tí wọ́n ń sun búkà tí wọ́n ń sùn àti bàbá káàkiri tọ́ba rí bẹ́ẹ̀ ẹ bá wọn lu ihò sínú ilé òun yà yín bójú bá ń rọ̀ kọ́ máa kán síbi tóun ń sùn bí òtútù bá mú kọ́mọ mú un bí òru bá mú kọ́mọ wọlé sóhun kóhun fi lè máa mọ̀ pé ó sin lọ́hun àwọn kan sì ń bẹ tí wọ́n ń jìyà àwọn kan wá sí eléyìí ni mo bá ní kò sí tó burú bẹ́ẹ̀ àmìlẹ̀ yìí wá sọ nǹkan tó abẹ́lẹ́ ha kan náà wà ńlọrin kó tó kan abẹ́lẹ́ ha ti tọ̀dọ̀ wa ìdá mi ń gbé abájọ́ ní abẹ́lẹ́ ha ni pé bàbá yẹn tó bá fẹ́ jáde nílé tí ó bá lọ bì kan yóò wá mú aṣọ láwàní rẹ̀ yóò wá dà bojú ǹjẹ́ kí ló dé tó fi ń daṣọ bojú jáde ó ni òun ò fẹ́ rí ojú obìnrin òun ò rí òun kankan. lòun fi ń da sojú jáde lábẹ́ ìṣẹ̀rí àsìlámù gan anabi sọ fún wa pé nadratuli wulalaka tọba bá pàdé omi tó wò lákọ̀ọ́kọ́ báyìí àkọ́kọ́ tó wò bó ti wojú rẹ̀ ń ọlọ́run ọ lẹ́sẹ̀ lórí ẹ̀ lédi àkọ́kọ́ ń àtàkọ́kọ́ ń ìkejì kẹta tó di gan àtàkọ́kọ́ tọ́jà gan òun ò tiẹ̀ wá kan da kọ́ àwọn tí kọjá lọ halali ní tó bá jóbìnrin kó ni halali náà nítorí kọ́mọ̀lẹ́bà kó haram pé n bá wá wò nísìn wa wí kíní kan sí mi lẹ́mìí ọkàn mi wà á rí kan kí n kúkú rárá ọkọ̀ wàdà bẹ́ẹ̀ làwọn ti ń ṣe wọn kì jáde lọ́sàn torí pé tó ṣe pé ní kò rí ojú obìnrin rí láyé lẹ́yìn ojú ìyá rẹ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ ní àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ èèwọ̀ ni wọ́n ń sá fún wọ́n tún wá sọ ẹ̀tọ́ wọ́n tún sọ di èèwọ̀ fún ara wọn ní ti ń jẹ́bẹ̀rẹ̀ ọlọ́run rí ọ̀dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ẹ dákun jàmáà ìbẹ̀rù ọlọ́run yìí báwo ló ti pàtàkì tó ó yẹ ká mọ pípàtàkì rẹ̀ kí o gbọ́dọ̀ fi lè mọ̀ pé ntọ́kàn tá a mójútó nítorí tó bá fi lè gba àwẹ̀ tí ò sí bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run nígbà tó bá sọ̀kalẹ̀ ramadana yìí tí bẹ̀rù ọlọ́run ọba tí ó bá wọnú ìgbésí ayé rẹ ọlọ́run nígbà wẹrẹ iṣẹ́ rẹ ó sì bàjẹ́ sẹ́ẹ̀dí bẹ̀rù ọlọ́run jẹ́ máa miftahu kulli khair gbogbo dáadáa láyé ìbẹ̀rù ọlọ́run ni gbogbo lẹ̀kùn aburú láyé níta àfi tì í ìbẹ̀rù ọlọ́run ni dáadáa ayé níta àfi ṣe kò sẹ́ni tí fẹ́ ṣe dáadáa ọlọ́run lèyàn ó bẹ̀rù tí ó fi ṣe kò sẹ́ni tí aburú ewu ṣe ọlọ́run lèyàn ó bẹ̀rù tí ó fi ṣaburú lẹ̀ tí ó bá síbẹ̀rù ọlọ́run lẹ́mìíyàn kò ṣaburú tí ò lè ṣe tíbẹ̀rù ọlọ́run bá wà lẹ́mìíyàn kò sí dáadáa tí ò lè ṣe nítorí tọlọ́run tíbẹ̀rù ọlọ́run bá wà lẹ́mìíyàn kò ṣaburú téèyàn ò lè dágbére fún nítorí ọlọ́run ló fi jásí pé bẹ̀rù ọlọ́run ní mú ní í ṣe gbogbo sẹ́ẹ̀rẹ́ àìbẹ̀rù ọlọ́run ní mú ní sẹ́ẹ̀bù sí sẹ́ẹ̀bù ẹni ẹ bá rí tí n bá ń ṣiṣẹ́ bú kò bẹ̀rù ni ẹni ẹ bá rí tí n bá ń ṣiṣẹ́ rẹ tọ́wọ́ ẹ̀pẹ́ ni ọlọ́run bá ní torí ọlọ́run ní fi ń ṣe torí ọlọ́run ní fi ń ṣe ìbẹ̀rù ọlọ́run lọ́fà sẹ́rí ọba àlekíọ́lá kò sáà nẹ́bì kan tọ́ran wa tọ́já sí pé ní ọlọ́run ò fi bẹ̀rù ọlọ́run rán sáwọn ìjọ rẹ̀ kò sáà kankan tọ́lọ́run ọba àlekíọ́lá rán wa àfi sọ fáwọn èèyàn rẹ̀ pé jíṣẹ́ fún ọ pé kí wọ́n bẹ̀rù mi o tá bá lọ aya one thirty one ọba aleke ọlá ń sọ nbẹ pé ní walaqad waṣṣayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullaha wa in takfuru fa inna lillahi ma fi samawati wa ma fi al-ard wa kana Allahu ghaniyan hamida ọba aleke ọlá ní walaqad waṣṣayna alladhina utul kitaba min qablikum wa iyyakum àwọn a ti ṣèkìlọ̀ fáwọn tó gba yín ìyẹn àwọn yahudi àwọn nasara lọdọ àwọn afa kan àwọn ẹlẹ́sìn sọọbi a wọ́n wà nù wọn àwọn àjọ musa ni àwọn àjọ isa ni àwọn àjọ ibrahima ni àwọn àjọ nuhu ni ọlọ́run lòun ti kìlọ̀ fún wọn pé wá ìyáàkùn òun wá ń kìlọ̀ fẹ́yìn náà á ní tẹkùlọ́ọ̀hà kẹbẹ̀rù ọlọ́run a máa jásí pé kìlọ̀ ọlọ́run fún gbogbo àwọn anabi rẹ níbẹ̀rù ọlọ́run kò sá ànábì kan tọ́lọ́run rán tí ọlọ́run ó sọ fún pé sọ fáwọn èèyàn rẹ kí wọ́n bẹ̀rù mi o ìtumọ̀ ní gbogbo tí ń bá ṣẹlẹ̀ wọ̀ kí wọ́n sá fún kí wọ́n sì má rí yà mí. walaqad wasayna alladhina utul kitaba min qablikum wa iyyakum anittaqullaha a ti ṣèkìlọ̀ fáwọn tó ṣáájú yín tá a fún tira àwa ń ṣèkìlọ̀ fáyín náà pé ẹ ọlọ́run wa in takfuru bẹ́ẹ̀ bá fi lè ṣe kèfèrí tẹ́ ẹ ọlọ́run fa inna lillahi ma fi samawati wa ma fil ard gbogbo ti ń bẹ ń sánmà pátá àti ti ń bẹ ń lẹ̀ pátá ọlọ́run ló ní wọn bẹ́ẹ̀ yín ọ̀bẹ̀rù ọlọ́run àwọn eléyìí wọn ọ̀bẹ̀rù ọlọ́run wa kana Allahu ganiyyan hamida ọlọ́run ọba wa ọba ọlọ́rọ̀ ni ọba tá a sì máa yìn tá a máa dúpẹ́ fún ni. bákan náà tẹ́bàlá wọnú alukur'an ọ̀pọ̀lọpọ̀ àyà ni ń wáyé tọ́lọ́run máa kìlọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run fún wa ọlọ́run sọ ń bomi pé ayyuha alladhina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ni mo pè yín múmìnì ìtẹ ọlọ́run pè wá múmìnì tán a lè pè yín múmìnì yóò débi kan dúró ọlọ́run ò pè àwọn èèyàn lásán torí pé èèyàn lásán tí ẹ̀yẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni yóò ẹ̀sẹ̀ gba síláàmù ni bí síláàmù bá wà ń lágbára ìmánì kan ọba síláàmù dé lára rẹ̀ bí ìmánì bá wà ń lágbára síláàmù á pè múmìnì ọlọ́run ò pè mùsùlùmí lásán àwọn tó ní ìmánì tó ìmánì wọn ti yanjú ọlọ́run sọ fún wa pé ní ìtẹ̀kùláhà ẹ tún bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run sámsámsám ìbẹ̀rù ọlọ́run pàápàá ìtumọ̀ ẹ̀ ni pé ẹ bẹ̀rù ọlọ́run níbi tó ti rí yín nítorí ẹ ni ẹ ṣe ẹ bẹ̀rù ẹ̀ títí rí yín ẹ ẹ ẹ bẹ̀rù ọlọ́run níbi tẹ́nì kankan ò ti rí yín ẹ ṣe ẹ ṣe ẹ bẹ̀rù ọlọ́run táwọn èèyàn ti rí yín ẹ ṣe ẹ ṣe ó fi bẹ̀rù ọlọ́run èèyàn gbọ́dọ̀ bẹ̀rù gbogbo ibikíbi níbi àwọn èèyàn wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ wá kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí lẹ́ẹ̀fi kú ọlọ́run tó ń sọ ń bọ́ mi pé ayyuhal ladhina amanu mọ̀pẹ́ yín mú mi ní ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run wal tanzur nafsun ma qaddamat ligadin kálukú ọmọọṣẹ́ tó ń wọ́sẹ̀ kalẹ̀ fálẹ̀ kìyàmà wọn wattaqullaha ẹ tún bẹ̀rù ọlọ́run bákan náà inna Allaha khabirun bima ta'malun gbogbo ntẹ́ ẹ bá ṣe pátápátá ọlọ́run ó wá bí àdìsí kan táwọn kan mú lọ́wọ́ tí wọ́n lànà bí sọ pé ní atẹ́kọ̀ọ́ ahùnà atẹ́kọ̀ọ́ ahùnà ìyá yín níbẹ̀rẹ̀ ọlọ́run wà ìyá yín ọ̀rọ̀ wà ń bẹ̀ wọn ò gbọ́ àdìsí nìyé rárá tí a bá gbọ́ yé ni wọn wà ní mọ́ra pé ànábi sọ pé atẹ́kọ̀ọ́ ahùnà ìbí ni ìbẹ̀rẹ̀ tí a ń pè túmọ̀ ẹni pé ní ọkàn lọ́wà kò ní òun ṣe pẹ̀lú ara ó lè gbà kó ń bẹ̀rẹ̀ torí wọ́n wà pé bẹ́ẹ̀ lọ́lọ́run inú ọkàn lọ́wọ́ àkóní òun ṣe pẹ̀lú eríkèé lọ́lọ́run sì ń sọ ń bí ní sìn pé náà fún máa kọ́ dàmẹ́tìlì garden kẹ́mi kọ̀ọ̀kan owó tó òun ṣe fọ́la wọ́n tẹkùn la ìbẹ̀rẹ̀ ọlọ́run iná lọ́wọ́ kábírù gbogbo ń tẹ́ ẹ bá ṣe níṣẹ́ iṣẹ́ tà ń wì ara làá fi ń ṣiṣẹ́ ní àbọ́kàn ara ni ọlọ́run fi ní wọ́n tẹkùn la ìbẹ̀rẹ̀ ọlọ́run iná lọ́wọ́ kábírù ń bímọ tààmàlùn gbogbo ń tẹ́ ẹ bá ṣe níṣẹ́ ọlọ́run ọbọ̀ ó ní ń ṣe pẹ̀lú ojú rẹ ó ní ń ṣe pẹ̀lú ẹnu ó ní ń ṣe pẹ̀lú mú gbogbo ẹ lọ́gbọ́dọ̀ fi bẹ̀rù ọlọ́run ọba ọba àlekèọ́lá anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallama kò sígbà tí kì í pariwo ìbẹ̀rù ọlọ́run fáwa mùsùlùmí òun náà máa pariwo ẹ̀ gan-an idi khutuba ọdún khutuba hajj tá anabi ṣe gbẹ̀yìn tí ó ṣèmí lẹ́yìn ẹ̀ mọ́ ńgbà tó fẹ́ bá àwọn sọ̀rọ̀ ní Mínà ó wà lórí mímbàrí ni wọ́n pé ó ti wá ń sọ̀rọ̀ bọ̀ ń sọ̀rọ̀ bọ̀ lọ́ba ní ittaqu rabbakum ẹ bẹ̀rù ọba yín ittaqu rabbakum ẹ bẹ̀rù ọba yín wa sallu khamsakum nígbà tó ní ẹ bẹ̀rù ọlọ́run tán ni wọ́n ń ka àwọn aṣẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run téèyàn ó ṣe dáfìmọ̀ kó bẹ̀rù ọlọ́run ó wá ní wa sallu khamsakum ẹ máa kí wákàtí márùn yín wa sumu ẹ máa gbàwẹ̀ ramadana yín wa addu zakata amwalikum ẹ máa yọ sàkó owó yín wà àti ù umara akom àwọn aláṣẹ inú yẹn máa tẹ̀lé wọn tẹ́dúkulù jannata rabbikum ẹ wọ àlìjáná ọlọ́run yín tí ń jásí pé ìrọ̀lọ́ la kọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run ni yóò mú wa kí wákàtí márùn ìbẹ̀rù ọlọ́run ni yóò mú ọ gbà àwẹ̀ bọ́lọ̀ ti fẹ́ kó gbà ìbẹ̀rù ọlọ́run ni yóò mú ọ sàká bọ́lọ̀ ti fẹ́ kó yọ ìbẹ̀rù ọlọ́run ni yóò mú ọ abudari ligifari ọlọba ó ní ya Rasulullah owó jíṣẹ́ Ọlọ́run a ó sì ní mo fẹ́ kí o sàsọ́ọ̀lẹ̀ fún mi ṣe wàsíyà fún mi kìlọ̀ fún mi anabi sọ fún pé ittaqillaha bẹ̀rù Ọlọ́run ayfima kunta ibikíbi tó o bá wà wà á ti bí sayyi'atal hasana tamhuha tó o bá ti wá ṣiṣẹ́ ẹbú tán máa ṣiṣẹ́ rẹ lẹ́yìn rẹ̀ iṣẹ́ rẹ tó ṣe lẹ́yìn ṣe ẹbú yóò pàṣẹ ẹbú rẹ̀ wa khaliqin nasa bi khulqin hasan máa wá wùwà rí pẹ̀lú àwọn èèyàn nígbà tá ànábì ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ fábùsà lè gìfárí kí ló fi ṣáájú fún bẹ̀rù ọlọ́run taqullah bẹ̀rù ọlọ́run ànábì wa muhammad nínú àdìsí tí abu dawud gbà wá àti tirimisi gbà wá ànábì ń sọ wa ń bẹ̀ pé ní ẹni tí bi ànábì léèrè pé man akramu nas ta lẹni tí ọlá pọ́nlé jù lọ́dọ̀ ọlọ́run ànábì sọ fún wọn pé ní àtìkọ́ lillah ẹni bá bẹ̀rù ọlọ́run jù láàrin wọn wọn lápọ́nlé jù ẹ àpọ́nlé ò sí bí agbádá wíwọ̀n kò sí bí à ń sọ̀sọ́ kò sí bí mọ́tò tá à ń gùn ìtànjẹ ẹ̀tànjẹ ayé lágbádá ẹ̀tànjẹ àwọn èèyàn ní mọ́tò ẹ̀tànjẹ àwọn èèyàn ní kí wọ́n rí wa ká ṣe kàǹbà lójú wọn ibi tóri jìnnà ọ̀rọ̀ wà òun ìbẹ̀rù ọlọ́run gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ kásá fún gbogbo ntọ́pọ̀ wálé àṣẹ kásẹ̀ láti lè fi rí ìyọnu ọlọ́run tí ń jẹ́bẹ̀ lọ́nu ni aṣáájú wa Umar ibn al-Khattabi radiyallahu anhu ó kọ lẹ́tà sí ọmọ rẹ̀ abdullah tá à ń pẹ́ ní abdullah ibn Umar ó kọ lẹ́tà sí nígbà títí tó fẹ́ kọ lẹ́tà ó ní amma ba'du ó kí ọlọ́run tán ó sọ sàlẹ́ ọ̀tọ̀ lọ́wọ́ ní amma ba'du lẹ́yìn náà fa inni usika bi taqwallah ìwọ ọmọ mi ntí kọ́kọ́ bọ́ ọ sọ ni pé bẹ̀rù ọlọ́run alladhi la budda laka min liqa'ihi ọba tó ṣe pé ní kò sọ́gbọ́n tó dá sí i tọ́ba díjọ́ kan ọ̀bọ̀ba náà pàdé wala manha lakadunahu tọ́ba wá sáré títítítítítí tọ́ dọ́gbọ́n títítítítí gbogbo ntọ́ ọba rí o ṣe ọ̀dọ̀ ẹ̀ lọ́ọ́ parí ẹ̀ sí. wa huwa yamuliku dunya wal akhirah ọba tí mo ní ó bẹ̀rù yìí òun ló ní kápá ayé òun ló ní kápá ọ̀run Umaru ni o àlífà mùsùlùmí rẹ o abdullahi ọmọ rẹ̀ mùsùlùmí ni mùmínì ni o nígbà tí ó kọ lẹ́tà sí kí ló fi ṣáájú bẹ̀rù ọlọ́run àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àkọ́kọ́ kìlọ̀ tí wọ́n ṣe fún yẹn ní bẹ̀rù ọlọ́run ni wọ́n mọ̀ òfin kọ lẹ́tà yìí sọmọ rẹ̀ àwọn ẹni ọlọ́run ẹni síwájú ìkànnì wọn kọ lẹ́tà sí ọmọ ìyá rẹ̀ tí wọ́n bí ẹ papọ̀ ńgbà tó ṣe bisimilayi tán wọ́n Allah ntí kìlọ̀ fún ni pé bẹ̀rù huwa najiyyuka fi sariratika òun lẹni tí ó sì kejì rẹ ẹnì kejì ẹ lọ́lọ́run nígbà tó o bá wà ní kọ̀rọ̀ tẹ́nìkan ò ti rí ọ nù kùránì sọ pé ẹ bá wá méjì ọlọ́run lẹ́kẹ̀ẹ́ta yín ẹ bá di mẹ́ta ọlọ́run lẹ́kẹ̀ẹ́ni ìwọ nìkan náà tó o bá dúró ọmọ ìyá sọmọ ìyá pé tó o bá wà ń kọ̀rọ̀ níwọ nìkan mọ̀pọ́lọ́ kejì rẹ ń bẹ̀ wa raqibuka fi alaniyatika tó o bá wà ń gbàgbà báyìí tí o gbè yẹn bá ń rí ọ ọlọ́run ní gbogbo tó ń kọ́ lẹ̀ kò jọ́ sọnù ní kọ̀rọ̀ ọ wà pẹ̀lú rẹ ní gbagba nǹkan tí ò ń ṣe lẹ̀ fàjẹ́lélá min hal gbogbo bíkíbi tọ́ ọ bá wà máa gbé ọlọ́run sínú ọpọlọ rẹ tọ́ ọ bá wà ní gbangba wo pé tọ́ ṣebí mo ti wà yìí ṣebí ọlọ́run ti ní wà ní ṣebí tó ní ń dúró nì ṣé tí ń ṣe yìí lónìí máa ṣe tọ́ ọ bá wà ń kọ̀rọ̀ náà máa rò pé tọ́ ṣé kọ̀rọ̀ mọ́ wáyé nìkan rí mi ọlọ́run rí mi ṣé tó ní ń ṣe mò ń ṣe ń kọ̀rọ̀ yìí ṣé bó ti ní ìwà mọ́ wáyé ẹnìkan ò rí mi bí wọ́n yìí ǹjẹ́ ọlọ́run ò mi báyìí jẹ́ kọ́lọ́ wà lọ́pọlọ rẹ gbogbo fi laylika wa naharika lọ́sàn rẹ kọ́lọ́ máa bẹ́nu ọpọlọ rẹ lóru rẹ kọ́lọ́ máa bẹ́nu ọpọlọ wa ti sáfún tó ti súnmọ́ tó fi sáfún súnmọ́ wájú gbogbo ntí bá ń jẹ́ ọlọ́run gbọ́dọ̀ jìnnà sí wa tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́ tọ́rọ ti mọ̀ pé ọba ṣe ọlọ́run ti rí ọ lójú ẹsẹ̀ sì bẹ̀rù pé ọlágbá lérí rẹ ọba tó pé tí máa ń fìyà jẹ ọ kò sẹ́ni tí ọ tọ́ bẹ̀ tí ọ bọ̀ sì pẹ̀jọ òun náà lọ kí ló ní sáfúnyà rẹ̀ sí ó gbọ́dọ̀ sáfúnyà rẹ̀ ó sáfúnyà rẹ̀ jẹ̀mọ́ èyí ló fi yé wa pé gbogbo ń tá a pátá tí ó fi lè nítorí ọlọ́run nínú tí ò ní bẹ̀rù ọlọ́run nínú nǹkan yẹn ò lè ní ládàá bó o gba àwẹ̀ tó gbà nítorí ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run bó ti ní kó gbà kò lè ní ládàá bó o kírun tó kí nítorí ọlọ́run kò lè ní ládàá bó o yọ sàká tí ò ní bẹ̀rù ọlọ́run nú kò lè ní ládàá nígbà tí bẹ̀rù ọlọ́run wá tó báyìí tọwọ́nú ọkàn tọwọ́nú sẹ́ tọwọ́nú ọ̀rọ̀ kí wá ní èrè ń bẹ mi bẹ̀rù ọlọ́run èrè ń bẹ ń bẹ wá pọ̀ èrè táyé ń bẹ èrè tọ̀run ń bẹ ntí ó yí àwọn èèyàn tọ́ sọ wọ́n dìdàkudà ìbẹ̀rù ọlọ́run tí wọ́n yọ kó nù gbésí ayé ara wọn nígbésí ayé fi dàrú èyí tó fẹ́ yíwèé tó fẹ́ jíwó yóò gbọ́ bọ́ wọn bá jíwó ìgbésí ayé wọn ò lè dáa kọ̀bẹ̀rù ọlọ́run ó jíwó ìgbésí ayé tó wá ń burú sí i èyí tí ń lu jìbìtì ó pé a ah, bó làwọn eléyìí náà ti rówó a lè lu àwọn eléyìí náà ń jìbìtì òun náà lu wọn jìbìtì ìgbésí ayé rẹ̀ ọ̀dà kọ̀rọ̀rùn fún ó sì ti lówó tó fẹ́ ní sẹ́ẹ̀rí àsìkí tá à ń wá ìjẹ̀mọ́ yín tó lè sá àsìkí rọrùn fún wa ìbẹ̀rù ọlọ́run ni tọ́ ọ bá bẹ̀rù àsìkí ọ̀wà bá ọ ẹ já lọ wo alukur'an suratu tolak ayé ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run sọ ní alukur'an pé ní wa man yattaqillaha ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run yaj'al lahu min amrihi yusra gbogbo ọ̀rọ̀ ẹ̀ pátápátá yóò máa dìrọ̀rùn wo jẹ́ ń sọ fún ọ ọ̀rọ̀ rẹ tó léwu ìgbésí ayé rẹ tó le tó ń kékikéki tó ń wọlé aláàfà lónìí ilé pásítọ̀ lọ́la ilé ológun lọ́tún la pàwọn gbogbo bitọ́ lọ́hùn tì lọ́bẹ̀rù ọlọ́hun ọlọ́hun ni wàá máa ń yẹ tẹ́kìláha ẹni bá bẹ̀rù òun àlá yẹ́jì aláhu min amúri iyusra ọ̀rọ̀ ẹ̀ tó le òun ò jẹ́ ọjẹ́ rọrùn fún ẹ lọ wo sóràtú láyl ọlọ́run sọ pé wa amma man a'ata wattaqa wa saddaqa bil husna fasanu yassiruhu lil yusra kò sí ní tó lè mú wa gbádùn rọrùn ayé tójú bẹ̀rẹ̀ ọlọ́run lọ tó o bá bẹ̀rẹ̀ ó lówó ò gbádùn ó bímọ ò gbádùn ọmọ ó kọ́lé ò gbádùn ilé gbogbo tó o bá ṣe gbádùn ẹ̀ ọlọ́run sọ pé ní fa amma man a'ata wattaqa ẹni bá ẹni bá lè fáwọn èèyàn ní nǹkan wattaqa tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba wa saddaqa bil husna tí wọ́n ń ṣe sàárà pẹ̀lú dáadáa fásánù yẹ sírùhù lèlè yóò sara gbogbo rọrùn pátá àwọn ọlọ́run gbogbo tí ń jẹ́ rọrùn àwọn ọlọ́run ọ̀sẹ̀ rọ̀ fún gbogbo rọrùn ọmọ jẹ́ tiẹ̀ jẹ́mọ́ mùsùlùmí ìbẹ̀rù ọlọ́run kò sí tí o lè ṣe fún yàn mọ́nà ti ìtàn kékeré kan láyé anabi wa Muhammad anabi bá wọn sàhábà sọ̀rọ̀ ó ṣe kútúbà fún wọn ń ń sọ fún wọn pé ní sórí ntí ó jẹ́ mpìtàn yìí ni pé torí kò lè mú tiẹ̀ ń bẹ̀ tọ́ ọ bá bẹ̀rù ọlọ́run ntọ́ ń wá lè bọ́ sí i ó lè má bọ́ sí i tọ́ba wá bọ́ sí i ìyá ń bẹ lérí ntọ́ fọ̀nà haramu wá tí ọba wá bọ́ sí i náà wọ́n ti kọ́ kalẹ̀ pé òṣìṣẹ́ ẹbú tó jìyà rẹ̀ àtọ́bọ́ sí i àti ọ̀bọ́ sí i ìyá ni méjèèjì anabi ṣe khutuba fáwọn sahaba ọwọ́ asọ́nà ọ̀rọ̀ rẹ̀ tó níye lérí pé ní mantara kashay an min alharami yajidi wo fil halal ẹnikẹ́ni o tó bá lè fi nǹkan kan lẹ̀ nínú tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ntọ́ fi lẹ̀ nínú tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tí ò ṣeun yóò padà rí padà lọ́nà ẹ̀tọ́ nígbà tá a nàbí bá àwọn sàábà sọ̀rọ̀ yìí arákùnrin kan bẹ́ẹ̀ nù àwọn sàábé sórí mọ̀nìyàrá rẹ̀ la ó lè ń bẹ́ẹ̀ nù mùsùlùmí láti láéláé náà ni tọ́lọ̀ tó ibi ìsìlámù lọ́wọ́ àtúnṣe tí ò fi jalè mọ́. ìsìláàmù ló tún ṣe ní ọjọ́ jalè mọ́ ní ti ń jalè bọ̀ tẹ́lẹ̀ kó tó wọnú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní rí bẹ́ẹ̀ náà ní rí bí ti rí lòun náà nù ni nínú àwọn tó gbọ́dọ̀ nàbí ìjọ náà ọkùnrin nǹkan bẹ́ẹ̀ ni wọ́n tó yẹ pé olè lòun ń jà ọlọ́run sì bó láti rí ẹnìkan ọmọ ni amúgbàtà nàbí sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí jáde nínú mọ́lẹ̀ ànábì sallallahu ọ haram yóò rí nǹkan padà lójú ọ̀nà halal sábẹ́ yìí wò pé ah, ah olè láfi ń jẹun jìbìtì láfi ń jẹun à ń jalè ní ṣégbé tá a bá wà fòlélẹ̀ a máa jẹun rọrùn nínú halali sósì rọrùn báyìí ah, àmọ́ ànábì yìí èpòrọ̀ asádìkù ni olódodo ni yóò wọ́n tẹ̀sí ọ̀rọ̀ yìí wò arákùnrin yìí délé ebi dé yóò sùn lálẹ́ kò rí nǹkan ọwọ ni a ah, ẹ bá anabi ti ní mantara kashe amina alharami yejidi ofel halal ẹni bá fi kankan lẹ nu haramu yóò rí nu halali aw anabi yẹ kúrọ jọ wọn tẹsí ẹ o ebi pa amajuma ó jí kọjá lè lórí jọ̀hún ó tún jíjọ náà ebi tún gan láàárọ̀ kò róorun sùn ebi tún padà lẹ àmọ́ ìmọ̀ ẹ̀rìn yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé aw anabi lẹ́ni tó bá ṣe nǹkan báyìí ó rí nǹkan báyìí aw. ń bọ̀ dalẹ̀ ẹjọ́ kejì náà ebi dé o mú mi fa omi ọ̀ràn mọ́ ó sùn mọ́jú lébi ti sunrun méjì o si ah ẹ̀mí ọ̀bọ̀ àfi ká padà sí di iṣẹ́ yọrọ yóò rí láti ta àrí ṣé a bá lọ báyìí náà ni ọba dìlóru tí ìdà tí máa fi dẹ́rù bá àwọn tí ó gba nǹkan lọ́wọ́ wọn láti láéláé ti palẹ̀ mọ́ fọlọ́hún ó pé nu kó mú tọwọ́ rẹ wá àbí kẹ́mi rẹ ọ́ kọ́ bọ́ sí ó fi kọ́ ha ó sì wọṣọ rẹ tí máa wọ̀ dà bójú ní bá ń kàkí ní ń kàkí bẹ́ẹ̀ gíjà kan arábìnrin yìí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni ọkọ wa jọlọ́lá ìyàwó náà jọlọ́lá ọkọ wa lọ jihadu fi sabilillah ọtán sọ̀hún ìyàwó sì ní bí wọ́n ti ìyàwó tán lòun ti lọ ọlọ́run ìtì yọ̀ǹda ọmọ fún ìyàwó tuntun náà ní jẹ́ bọ́kùnrin yìí ti wá bẹ́ wọlé gíjà bẹ́ẹ̀ lóbìnrin yìí tají mọ́gbà tọ́rọ́ ọkùnrin fìrìgbọ̀n tó dúró pẹ̀lú nǹkan tó lè fi ṣe ní léṣe ọlẹ́mọlẹ́ ọkùnrin wa wọlé báyìí ó wérí kíni tébù ó róúnjẹ ń bẹ pẹ̀lú àwọn ọbẹ̀ tó yẹjú ó wò pé a oúnjẹ rè ó wo obìnrin tó sùn pé a obìnrin lọ́ọ́yà yìí tó bá yín jò láti ṣe kíní ìgbẹ̀yìn wá wò pé a ó ọ̀rọ̀ yìí pọ̀ kọjá oúnjẹ àtòbí àní ń táàrí kó tá a tó máa jẹun lẹ́yìn tòní bá sí kọ́mọ́ọ̀dù lọ́kàn góòlù tó sin lọ́wọ́ gẹ́gẹ́ ha èwo ni kò wá sẹ́nu mẹ́ta ń sìn ebi ń pa àwọn láti jẹ ta obìnrin tún rè góòlù tún rè ẹni tán ó bí kò wọn kọ jẹun náà bó ń bá jẹun tó ń bá yó òun ọ̀rọ̀ aláàfíà sèyí tó kọ ebi sì ń pa òun púpọ̀ ó ti wá débi oúnjẹ yẹn tó ṣe abọ́ tí ọmọ jẹun ọ̀rán tí ọ̀rọ̀ anabi wa Muhammad tá anabi sọ pé ní mantara ka shay'an min alharami yajidu fi alhalal ẹni bá fi nǹkan kan lẹ́nu tọ́lọ́hún ṣe ní haram nítorí ìbẹ̀rù ọlọ́hun yóò rí nǹkan padà nù halal ìmọ̀lẹ́ ọ̀rọ̀ ń tún tàn sí nínú ọkàn ó kóra dúró ó wò pé ah ó níyàwó obìnrin kan ló sì wà nílẹ̀ tó sùn kalẹ̀ yìí kóhun ọ lọ súnmọ́ ó súnmọ́ yóò sí lásọ wò ìmọ̀lẹ́ ọ̀rọ̀ yìí tún tàn sí nínú ọkàn pé man taraka shay'an min al-harami yajidu fil halal ẹni bá fi nǹkan kan lẹ̀ sẹ́nu haram nǹkan yẹn yóò rí nínú halal yìí ìmọ̀lẹ́ ọ̀rọ̀ yóò tún jẹ́ òṣìṣẹ́ yìí ní ti bẹ̀rù ọlọ́run tọ́ra anábì tó wí fún òsì bẹ̀ mọ́ tí ọba sí bẹ̀rù ọlọ́run ni kò ní lè ti ń dánwò kò ní lè dánwò ń kọ̀rọ̀ kọ́ máa fi àwọn nǹkan òun lẹ̀ ọwọ́ òpin tọ́ bọ́n ọba wa jẹun tóun ò sì súnmọ́ ọmọbìnrin yìí òun gbọ́dọ̀ kó góòlù kó wọn lọ ta ọmọ sáyé lọ òun túbá torí ibi tí wọn náà fọkàn sí ni pé ó túbá náà ni àmọ́gbà tí ìmọ̀lẹ́ ọ̀rọ̀ yìí wọnú ọkàn rẹ̀ wípé ni mantara ka shay'an min alharam yajidu fi alhalal ẹni bá fi kankan lẹ́nu haram yóò no halal ó pe ah anabi ekurọ jọ̀wọ́ kúkú dọlọ wò lójú ẹ kó wọn ò filẹ kó wọn wò dọlọ wọn ò sì lọba jáde èyí oúnjẹ kò jẹ èyí sìnà kò ṣe èyí olè góòlù kọjá wọn wá jáde àṣùbà ń tó ni ara àwọn ọmọ ẹ̀yà nẹ́bí náà ni mọ́sálásí ló tún darí sí lọ́ọ̀rẹ́ kásùbà èyí sìnà kò ṣe èyí ò lé góòlù kọjá wọ́n wá jáde àsùbà ń tó bọ̀ mùsùlùmí náà ni ara àwọn ọmọ ẹ̀yà nẹ́bí náà ni mọ́sálásí ló tún darí sí lọ́ọ̀rẹ́ kásùbà ànẹ́bí sallallahu alayhi wa sallam ó kírun àṣùbà fáwọn èèyàn gba anabi kásùbà tán ẹgẹ bí àṣà anabi wa Muhammad òun ní ń darí ẹ̀sìn àwọn èèyàn pẹ̀lú ntọ́lọ̀ ń wí òun náà ní sì ń darí ọ̀rọ̀ ayé wọn pẹ̀lú mọ́lẹ́ àtọ̀dọ̀ ọlọ́run anabi bá jòkó bí tí máa jòkó tí máa gbọ́ kí làwọn èèyàn fẹ́ bá wọn sọ àwọn èèyàn ti ń bá sọ̀rọ̀ àwọn èèyàn ti ń bá sọ̀rọ̀ arábìnrin kan náà bá wọlé olóhùn fẹ́ rí anabi sallallahu alayhi wa sallam. ọba sàlàyé rẹ̀ fún anabi pé lóru òní nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ anabi ni a níta anabi kọ bí ni pé eré ọlọ́kọ ni ó níbẹ̀ ni lágbájá ọmọ lágbájá lọ́kọ òun tó kú ogun anabi ni kàn fún ọ ni pé sọlọ́run ọ lọ́la anabi bá ṣe ọ darí ọ̀rọ̀ sáwọn sàhábà nítòsí bá ṣe sí sọ nídìí obìnrin sàábẹ̀ kan bá dáhùn pé èyí tó jòkó lọ́wọ́ káwọn náà lóbìn ọjà arákùnrin ti bí wọ́n lé lẹ́yìn náà lóbìn a ah, wọ́n bá ní wọ́n pè wá nígbà wọn pè dé Rasulullah bí pé ó oh, lóbìn olóhùn olóbìn kí ló dé ti yọnu sí i yọnu sí i wọn làwọn yọnu síra wọn anabi ní kò ṣe sadaki ọ̀yànjú eléyìí pẹ̀lú ntipa rẹ̀ ká àwọn kan ní òun lẹni tó kọ́ arábìnrin yẹn lálùkùrán tó fi ṣe sadaki nígbà tí ò ní ti yóò fún anabi bá ṣe ìdàpọ̀ mímọ́ láàrin àwọn méjèèjì anabi sógi wọn fúnra wọn wọn ń so igi tán báyìí dé arákùnrin yìí ẹkún ní bá wa ń sunkún ní wa ń sọ ọ́ ah, fẹ́ yàwó tuntun wọ́n ń sunkún ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń tẹ́kún ntọ́ fàyà kún fóun níbẹ̀rù ọlọ́run ìwọ anabi bá wọn sọ̀rọ̀ ń bí níjẹ́ ni pé mantara kashai an minal haram yajidi ufil halal bẹ́ẹ̀ yẹn bá fi nǹkan kan lẹ̀ nínú haram yóò bá pàdé nínú halal obìnrin yìí rojọ́ fún wa anabi kọkùnrin kan wá bá òun ó ṣe bá òun lọkùnrin náà ìjẹ́ ẹni rèé tóun ò ti rí nǹkan yẹn tóun mú mi. ise olè lòun sì ń ṣe ọ̀rọ̀ tí wà nẹ́bi sọ yìí lòun lòun fi lòun fẹ tẹ̀sí pé ni àbí bẹ́ẹ̀ kọ òun fẹ dán òun fẹ dọ́lọ́run wò oúnjẹ tó jẹ haram lóru ó wá halal obìnrin tó ń kan tó ṣe é ṣe kó gbé òun wọnú náà lọ láéláé ó ìyàwó òun tí góòlù tó wọn kó tó wọn máa sá kí kó wọn tó rí ta ó wá tòun lọ láéláé Allahu akbar kabira ó ní anabi wa ni ni àdéhùn kò ní í yẹ gbogbo haram kó tó bọ́ nira o má gbà kó dìgbà tó bá lọ́hùn nira ẹlòmíì dọ̀ muti kó tó bọ́ ọ fọkàn sí pé tó máa mutí lòun tó bọ́ nìyẹn ẹlòmíì ń ṣe sìná kó n fẹ́ bọ́ nìyẹn ẹlòmíì ń jalè torí kó fẹ́ bọ́ nìyẹn ìbọ́nù nira ò sí ń bẹ̀ ń fún ọ ntọ́ba àlékè fi bí bọ́nù nira rẹ sí ni pé ọmọ yẹ tẹ́kìlá ẹni bá bẹ̀rẹ̀ ọlọ́run yẹ́jì aláwo min amri iyusra ìrọ̀rùn ọ̀wọ́ náà rọrẹ̀ arákùnrin yìí bẹ̀rù ọlọ́run ó wá jẹun yìí ní ti halali obìnrin yìí di tiẹ̀ ní ti halali gbogbo ntóbìnrin yẹn ní ó di tiẹ̀ ní ti halali nítorí ìbẹ̀rù ọlọ́run nínú àwọn èso tí ìbẹ̀rẹ̀ ọlọ́run máa ń so fún yàn alihimayatu mindorari shaitan gbogbo ntí bá ń já burú láyé tó bá bẹ̀rẹ̀ ọlọ́run kò ní fọwọ́ kàn ọ́ àyèbẹ̀rù ọlọ́run laburú fi ń fọwọ́ kàn ọ́ aburú shaitan tá a bá aburú shaitan nǹkan pọ̀ lábẹ́ ẹ̀ aburú ogun bẹ́ẹ̀ aburú àwọn alásàsíjà gbajàgbà bẹ́ẹ̀ aburú àwọn àlìjẹ̀nu fúnra wọn náà bẹ́ẹ̀ àyèbẹ̀rù ọlọ́run ní nfa kí ọwọ́ àwọn aburú yìí máa tẹ̀yàn ṣe é gbọ́n tó wà lékè ọlá sọ nínú suratul araf aya two oh one ọba àlékè ọlá ń sọ pé ní innal ladina takaw àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run idha massahum ta'ifun minash shaitan bí èṣù bá fẹ́ fọwọ́ kàn wọ́n tadhakkaru wọn ọ̀nà tí ọlọ́run lẹ̀ kan náà fa idha hum ojú wọn wà wálẹ̀ wallahi asim wallahi al tó bá bẹ̀rù Ọlọ́run bí Sàtánì bá fẹ́ nawọ́ sí ọ báyìí Ọlọ́run dọ́wọ́ rẹ̀ dúró Ọlọ́run dọ́wọ́ rẹ̀ padà Ọlọ́run mú lọ́wọ́ dúró àyè bẹ̀rù Ọlọ́run tó lọ́wọ́ Sàtánì fi ń tẹ̀ ọ́ nígbà tí ẹ wá bẹ̀rù Ọlọ́run nísìn ẹ̀yin olùṣòwò ẹ mọ̀ pé ń bí jìbìtì tẹ̀ ń lù àlùbáríkà fi tán nu ọjà yín Ọlọ́run ti ń ṣépèlé àwọn tí wọ́n ń jàǹbá pé wáyé lón lélẹ́mọ̀tọ̀ alladhina idha kitalu ala nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin adhim yawma yaqumu an-nasu li rabbil alamin ọlọ́run ní wailun lil mutaffifin ègbé látọ̀dọ̀ ọlọ́run kó máa bá àwọn tí ó bẹ̀rù ọlọ́run tí wọ́n ń dín òṣùwọ̀n kù àwọn tí ó bẹ̀rù ọlọ́run tí wọ́n ń dín òṣùwọ̀n kù ọlọ́run ní ègbé kọ́ máa bá wọn alladhina idha kitalu ala nnasi yastawfun tí wọn bá fẹ́ rajà wọn rà pé wa idha kaluhum aw wasanuhum yukhsirun tí wọn bá ta fún yẹn padà wọn dínkù ọlọ́run níbi kọ́ máa bá wọn gbẹ̀yìn ọlọ́jà ntí ọjà àlùbáríkà wọnú ọjà yín ni pé ẹ bẹ̀rù ọlọ́run jama ẹ bẹ̀rù ọlọ́run ara èrè tá a jẹ́ bí bẹ̀rù ọlọ́run láyé ni pé àlùbáríkà wọnú tá a bá ń ṣe èrè ẹlẹ́kẹ̀rin tá a jẹ nínú bẹ̀rù ọlọ́run tá a bá wà láyé òun ni pé bílẹ̀ bá fún béèyàn bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ó sì lánú ilẹ̀ tó fún béèyàn bá bẹ̀rù ọlọ́run tó pé ó di pé ó kubi tó gbà ọlọ́run lánà tí ó gbà fún arákùnrin kan bẹ òun ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀dẹ̀ ń sá lọ ọ sá sọ́dọ̀ ẹni tó bẹ̀rù ọlọ́run ọlọ́run wá wò bẹ̀rù ọlọ́run tẹni tó bẹ̀rù ọlọ́run ọ wá la èyí tí ó ọlọ́run ọba alekiola ń sọ pé ní wa man yattaqillaha ẹni bá bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja ọ̀nà àbáyọ ọlọ́run mú wá bá wa yarzuquhu min haythu la yahtasib ibi tí ò ti ro kan aásìkí àwọn ọlọ́run ó ṣe fún ibi tí ò ti ro kan àwọn ọlọ́run ó ṣe fún arákùnrin yìí ó lè ní ọjà lè wọ́n wá ń lé wọ́n ń lé wọ́n sẹ́yìn pé ń tọ́jà lè kọ̀ bẹ̀rù ọlọ́run abẹ́ẹ̀kọ́ wọn wá nílé wọ́n nílé òun náà ń òun náà nìkan ní eléyìí ń bẹ̀rù ọlọ́run wọ́n sọ fún pé ẹ dákun mo fẹ́ sá síbi tébù tẹ́gbé sí àyín yín sì daṣọ yìí borí ní sá síbẹ̀ dá borí ẹ dákun tọrọ bàmí ni kí n wá nítorí pé bí ó ṣèyí náà wọn ò lè purọ́ nbòmí kọ̀ wá sí ní tí òye tọ̀hún ni áá tí wọn bá bí bí pé wọ̀ ní bí. eléyìí tó fẹ́ tọ́jú èèyàn ọbẹ̀rù ọlọ́run ẹni wọ́n fẹ́ tọ́jú kọ̀bẹ̀rù àwọn tó lé wá dé nbẹ̀mí tọ́gọ sí gbọ́n wá dé ọ̀hún ẹ̀dọ́kun ṣé ìbára kan ti ń sábà ọlọ́run rí i. ó ní bọ́lá gbà ó ní kọ̀ọ̀kan kankan wọ́n lò wọ́n dà ọ̀nà alákùn ẹ̀wù bí akùn àwọn tó pé a báwo ló ń la káyọ̀ ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí ti ń sọ̀rọ̀ yìí tọ́mọ̀ pa ń lé mú pa rí ọsá Allahu akbar ìbẹ̀rù ọlọ́run tẹni tó níbẹ̀rù ọlọ́run ọ̀la eléyìí kò nínú ìṣòro kò sí ní tẹ́fì bẹ̀rù ọlọ́run ṣe tí ò ní yanjú nínú èrè tí bẹ̀rù ọlọ́run ní ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà sẹ́rí kálukú ní máa ń pèrè lẹ́ni ọlọ́run wa kullun yadda'i waslan bitaqwa wa taqwa la tukiru kálukú ní pé mo bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run gan ọ̀gbà wọn wọlé para wọn lòun para páwọn jẹ́ inú tòun ìbẹ̀rù ọlọ́run ọ̀gbà wọn kò fi wọn nílẹ̀ sẹ́ẹ̀rí ọlọ́run ọba a máa gbọ́ àwọn wòlé ọlọ́run àwọn wòlé ọlọ́run àwọn wòlé ọlọ́run kò sẹ́ni kankan tí ò lè jẹ́ wòlé ọlọ́run ipò tó ju wìláyà lọ tó ju wòlíì lọ òun ni mọ́tàbà as ńgbà tó lọ́n bá ń ka àwọn èèyàn gidi bọ̀ ó ní fa ulaika alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin bí wọ́n ti tònú ẹ̀ ráwọn wòlíì ọlọ́run ntó lè ni di wòlíì kò sẹ́ni tí o lè jẹ́ o ntó lè di wòlíì ọlọ́run ní kò bẹ̀rù ọlọ́run lọ́ba àlejò ọlámi ń sọ nínú aya thirty four pé in awliya'uhu illa al-muttaqun ẹnìkan ò lè jẹ́ wòlíì tòun àfẹnitọ́ bá bẹ̀rù òun ló fi jásí pé àwọn àwa kan wà àwọn kan bẹ tí ń pera wọn ní wòlíì tó ṣe pé wọn yéé ṣe wòlíì àdúwò ọlọ́run ni wọn ọ̀tá ọlọ́run ni wọn ìtumọ̀ wòlíì ọlọ́run lọ̀rẹ́ ọlọ́run in awliya'uhu ẹnìkan ò ní í jọ̀rẹ́ ọlọ́run illa al-muttaqun àfẹnití ń bẹ̀rù ọlọ́run ẹ dákun sèyàn bẹ̀rù ọlọ́run kò mutí ẹlòmíín sì ń pèrè ń wòlí ìmutí sèyàn bẹ̀rù ọlọ́run kò máa ṣe sìnà ẹlòmíín pèrè ń wòlí ọlọ́run tó ní ah, àwọn baba àwọn wòlí àwọn baba ẹni ọlọ́run yìí sì ń ṣe sìnà àmọ́ pé ẹlẹ́ni ọlọ́run kọ́lọ́run wá ní kó kírun kọ́ mọ̀ kírun kásìkò ní ó tó kọ́ máa ṣe tiẹ̀ lọ kéṣe wòlíì in awliya uhu ọlọ́run láwọn ẹni ọ̀rẹ́ tòun illal muttaqun àwọn tó bá bẹ̀rù òun ni ìbẹ̀rù ọlọ́run bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá ti sọ́lẹ̀ kan níbi gbogbo tó lọ́n bá pa láṣẹ kọ́kọ́ ṣe ná irun rẹ̀ ó yanjú lásìkò rẹ̀ àwẹ̀ rẹ̀ ó yanjú sàká rẹ̀ ó yanjú ó gbìyànjú ó ṣe dáadáa sẹ́bí sára gbogbo sẹ́rẹ̀ rẹ̀ ó pé ọba àlekè ọlá gan fún rẹ̀ ó júwe àwọn tá a pè lẹ́ni òun náà alukur'an ó yẹ ká yàsáyà yìí ká tó máa bá ẹ̀sán tí àwọn tó bá bẹ̀rù ọlọ́run ẹ̀san tí wọ́n rí là ń bá lọ ìṣòbẹ̀rẹ̀ là ń bá lọ ọlọ́run ní wa ibadu rahman àwọn ẹni tòun alladina yamshuna ala al wọ́n máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ilẹ̀ sẹ́rí àwọn ẹni ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ní lérí ilẹ̀ wọn yé kilẹ̀ wọn yé dẹ́rù bàyàn wọn yé káwọn yẹn láyà sókè wa ibadu rahman àwọn tá pẹ̀lẹ́ ni ọlọ́run alladina yamshuna ala al pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n rìn lérí ilẹ̀ wa idha khatabahumul jahilun bala ìmọ̀kan bá sọ̀rọ̀ àìmọ̀kan sí wọn qalu salama aláfẹ́ ọlọ́run kọ́ bá àwọn ìsàsíyàn àwọn kan bẹ táwọn ń pẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ni ọlọ́run bala ìmọ̀kan bá rí wọn fún wọn dájọ́ kú fún ni èmi lọ́ba yọ ọ́ yàgbẹ́ ìwẹ́ ni ọlọ́run kọ́ èmi lọ́n bá wí òórì ìwẹ́ ni ọlọ́run kọ́ èmi lọ́n bá wí mo fún ọ méje ìwẹ́ ni ọlọ́run ẹni tá a bá pè lẹ́ni ọlọ́run tí wọn bá ṣẹ̀ gan ẹni tó ṣẹ̀ wọn aláìmọ̀kan ní òrìṣì yóò tó sọ pé salamu alaykum kò ní jà walladhina yabituna li rabbihim sujjadan wa qiyam àwọn ẹni ọlọ́run mi wá wá kú wa mo yẹ sóògùn kóògùn náfìlà ni wọn máa ń yàn lóru qiyamul layl ni wọn máa ṣe walladhina yakuluna rabbana sirif anna hadaba jahannama inna hadabaha kana gharama àwọn ẹni ọlọ́run ntí ọ̀gá jù láyà wọn ni pé ẹ eh, bóò ní ìtì ní ìwọ́nà ọlọ́mọba yìí ẹlòmíì gọ̀ títí tí yóò ní bí táwọn bá dé yìí àá ọlọ́mọba sọ àwọn tó fi bínú sọ àwọn àwọn wà kọjá náà àwọn bọ́ sáré jẹ́nà subhanallah ẹni ọlọ́run yóò ga láyà rẹ̀ ni pé bóò ní ti jọmọ àdìjẹ́nà bóò ní ti ní gbogbo ń tó lè gbé wọ́ná yóò máa sá fún gbogbo ẹni tí ò sá fún kan náà kì í ṣẹni ọlọ́run ń ta àwọn èèyàn ni ń ta wọn ni àwọn ẹni ọlọ́run ìdá ànfàkù tí a bá náwó lámú yusrifu wọn èèyàn náà pa wọn lámú yakituru wọn èèyàn sàṣe ètò wà kánà bẹ́yìn náà dálé kakàwá àmà àárín méjì ni wọ́n dùn wọn ò ní nánà jù wọn ò sì ní ṣe àṣe ètò ẹni ọlọ́run yìí hun kì í ya wọn táwọn máa pè ń wọlé ọlọ́run wọn gbọdọ̀ já hun walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn wòlíì ọlọ́run làwọn tó ṣe pé wọn yìí pè nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ní máa pọ̀fọ̀ kò ní máa kókó àlìjànú kò ní máa fàfàkúfà la yad'una ma'a Allahi ilahan ahar akhar kò ní pè nǹkan mi lẹ́yìn ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ẹ̀mí tọ́lọ́run ọba ni wọ́n pa wọn ní ipa tí ọba jẹ̀bi kú afa kan ipáyàn ọlọ́run ní ipáyàn afa ibatìyànjẹ ọlọ́run ní batìyànjẹ kò afa lẹ́nu kọ́mọ kó wọn páyàn ẹni tá a pèlè ní ọlọ́run la yaqtuluna nafsa kò ní í pa ẹ̀mí allati harrama Allahu illa bilhaq ẹ̀mí tọ́lọ́ ńlá àfọdọ̀ pa àfi kó jẹ̀bi ikú ẹni tí ń tẹ́bi má jẹ̀bi ikú gan ìjọba ni ó pa kì í sàfà wala yasnun ẹni ọlọ́run yìí ṣe sìnà àfa àyàbádé tí ń bá ń ṣe sìnà kọlọ ṣe tawuba tí ó bá ṣe tawuba ara àyè ìjẹni ọlọ́run lójú ọmọ ṣe sìnà wa man yaf'al dhalika yalqa athama ẹni bá ṣe ogun tá a wí yóò pàdé ọlọ́run yóò ru ẹ̀ṣẹ̀ pàdé ọlọ́run ni yùdọ́ afúláwùlẹ̀ àdáàbò yẹ̀wò mọ̀lìkìyàmẹ̀ tọ́badìjọ́ àlìkìyàmẹ̀ yẹ̀wò mọ̀lìkìyàmẹ̀ tọ́badìjọ́ àlìkìyàmẹ̀ ìyà tiẹ̀ àdìpẹ̀lẹ̀ ni kò ní jẹ́ díẹ̀ wàyákàlùdù fìhì mọ̀hánẹ̀ yóò sì wọnú nẹ́tọ́lọ́wọ́ yẹpẹrẹ rẹ̀ ọlọ́mọ yẹpẹrẹ wa o ọlọ́mọ yẹpẹrẹ wa o ọlọ́mọ jẹ́ àwọn náà gbogbo sẹ́ẹ̀bù ọlọ́nkọ́gbà lọ́wọ́ wa iṣẹ́ rí ọba àlekẹ́ ọlá fún wa sí i bọ́lọ̀mọ́ wa fún wa ṣe kó tún gbà lọ́wọ́ wa mm, illa man taaba àfẹnibà túbà wa amana takida rẹ̀ yanjú imani rẹ̀ yanjú imani làkìdá òun ni usulu sẹ́ òun ni foundation sẹ́ èyí òun lọ́gbọ́dọ̀ yanjú títí ó fi yanjú bẹ́ẹ̀ wọn bá yanjú iṣẹ́ ò yanjú wa amana takida rẹ̀ dúró tí imani rẹ̀ dúró wa amila salihan tí ń ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ ń bi wákàtí márùn-ún tí ń kí lásìkò ẹ̀ tí ń sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ já àfa kọ́mọ kírun lásìkò ẹ̀ kò sí ní tójú ní lọ́wọ́jú àfa ọlọ́run ní gbà wọn tọ́ba ṣiṣẹ́ rẹ fa innahu yatubu ila Allahi mataba kọ́ wa darí padà pátápátá sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹni pé kọ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run tọ́ba fi ṣe bẹ́ẹ̀ tọ́ba lè ṣe bẹ́ẹ̀ ni tó tú bá bá wọn fa ulaika yubaddilu Allahu sayyiatihim hasanat bẹ́ẹ̀ yẹn bá tú bá bá wọn gbogbo sẹ́ẹ̀ bó tó ṣe ọlọ́run ni wọ́n fi kọ́ sẹ́ẹ̀rí fún un ọlọ́run kò sì tiwa náà bẹ́ẹ̀ ọlọ́run kò sì tiwa náà bẹ́ẹ̀ gbogbo sẹ́ẹ̀bù wa kọ́lọ́run jẹ́ wọn fi kọ́ fún wa wa kana Allahu gafuran rahima ọba náà ọba aláfẹ́ríjì ti kẹ́ni ni àwọn ènìyàn ọlọ́run walladina la yashaduna zura wọn yìí jẹ́rìí èké àfa táàbà pé wọlé ọlọ́run kò ní máa jẹ́rìí èké mùsùlùmí tí ó jẹ́ wọlé ọlọ́run kò ní máa jẹ́rìí èké wa idha marru bil lagwi tí wọn bá ń kọjá lọ́mi wọ́n ti ń ṣe wọ́nrawọ́nra ńgbà táwọn àfa fẹ́ tú lágìwì yìí ọ̀rọ̀ àwọn afa pọ̀ lórí ẹ̀ wọ́n tu sí orin èyí tó nílù àti piano àti jìtá irú àwọn orin tí wọ́n ń kọ káàkiri yẹn islam ò sórin léèwọ̀ àmúni tó ṣe ń bẹ orin tó bá ti ní jìtá tó ní piano tó nílù èèwọ̀ ni fún mùsùlùmí amóni tá à ń kọ tí ò ní piano tí ò ní jìtá bí ewì ilẹ̀ yorùbá bíi wákà èyí táwọn baba wa ń dá tí wọn fi ń gbẹ́sìn ga láwọn wákà wákà wákà kì í ṣe haram halali ni sẹ̀rí àfaramọ́ ìsìlámù faramọ́ àmọ́ wọn ti tọ̀ ń wọ́n wọn náà nì tó ní piano tó ní jìtá ìsìlámù ò ní ṣe pẹ̀lú ẹ̀ àwọn ẹni ọlọ́run ò ní máa dúró gbọ́rú ẹ̀ táàfin máa ẹlẹ́ni ọlọ́run ara àbẹ̀rẹ̀ ọlọ́run ní kọ́ ọmọ gbọ́rú ẹ̀ walladhina idha dhukiru bi ayati rabbihim lam yakhiru alayha summan tá a bá ń sọ̀rọ̀ ọlọ́run fún wọn kò ní máa pé kí wọ́n ń sọ yìí bá a ti ń sọ yìí nísìn ọbẹ̀ lomi ìwí ti ń wò wá pẹ̀lú àwọn jàmáà rẹ̀ tí ọmọ ní la pé kí láàfà yìí ń wí yẹn ni ọlọ́run kọ́ wọn tọ́ba jẹ́ ni ọlọ́run kò ní jà yẹn tọ́lá lùkùnrin lànké ẹni ẹ bá rí tí ń bá ń jòdodo yẹn kì í ṣẹni ọlọ́run nínú èso tí ń bẹ fún bẹ̀rù ọlọ́run òun ni pé bí bá ń bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tí bá máa ń ṣe ète tí máa dọ́gbọ́n kọ̀rọ̀ tí máa dètè tí máa ṣe jàmbá ọba àlékè ọlọ́run níjọ́ kápá rẹ̀ ọba àlékè ọlọ́run sọ́sọ́ tó alimọ̀rán pé wa in tasbiru tẹ́ ẹ bá ṣe sùúrù wa tattaqu tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run la yadurrukum kayduhum shay'a gbogbo ète tọ́ta bá rí kọ́ dá kò lè ràn yín nítorí pé ọfẹ́ wọn ń sàṣì ọ ìyá kan lé ọ bàbá kan lé ọ gẹ́gẹ́ bí àkídà rẹ tọ́lẹ́nìkan ń sàṣì ọ ntọ́ gbà pé ìyá kan lé ọ bàbá kan lé ọ lọ́wọ́ á dìdàkudà sí tọ́ba ń pẹ́ ọ̀fẹ́ kípa wọn ká ọ nǹkan méjì ló ṣe ọlọ́run ti yanjú ẹ̀ ọlọ́run ní wa ìntẹ́síbirù tẹ́ ẹ bá ṣe sùúrù wà tẹ́tẹ́kù tẹ́ ẹ bẹ̀rù ọlọ́run láàyè dúrúkùn kẹ́hìndùhùn ṣẹ́yà ètekéte ìmọ̀nàkímọ̀nà tó wù kọ́tọ̀ ọ gbà ipa àwọn ò lè ká ọ nínú ẹ̀san tó wà fún tẹ́kọ̀wá ìbẹ̀rù ọlọ́run láyé ni bákan náà ẹni bá bẹ̀rù ọlọ́run ọba àlekèọlá yóò ya ọ̀rọ̀ rẹ̀ sọ́tọ̀ yóò sì máa mójútó sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ lọ́lọ́ njẹ̀má òun ní máa ń mú ní ṣe ntọ́lọ́mbá gbogbo fún ní òjì àmà gbogbo fún kí ọlọ́run gbogbo gbogbo ntọ́lọ́mbá pọ́nlé là pọ́nlé ntọ́lọ́wọ́n bá pọ́nlé èyí pọ́nlé ńgbà bá hajj nínú hajj aya thirty two ọba àlekí sọ pé ní ṣé eyín tá à ń pè ń ṣe ayé Allah àwọn nǹkan mèremère ọlọ́run àwọn ètò ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní gbogbo òfin tọ́lọ́run bá ṣe fún ọ àbí yìí tá ànábì bá ṣe fún ọ ọ gbọ́dọ̀ káràmáàsì kí ẹ̀kọ́ pàtàkì rẹ̀ tó o bá pàtàkì nǹkan yẹn ń jásí pé ọ̀bẹ̀rù ọlọ́run lápèjúwe nínú tí ó dàrú nínú ẹ̀sìn wa yìí làwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà lápèjúwe ọ̀rọ̀ ọ̀rùngbọ̀n dídá sí ọ̀rọ̀ tó lágbára nínú ẹ̀sìn tí ò ṣe ṣàwàdà tí ò ṣe ṣeré ọ̀rọ̀ kóbìnrin mùsùlùmí kó lo hijab ọ̀rọ̀ tó lágbára nínú ẹ̀sìn tí ò ṣe ṣàwàdà tí ò ṣe ṣeré ọ̀rọ̀ kí ṣòkòtò mùsùlùmí kó má kọjá kókósẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ pàtàkì ni.

òun ní mú iṣẹ́ dáa gbogbo iṣẹ́ tá a bá ṣe tí bẹ̀rẹ̀ Ọlọ́run ọba sí mbẹ̀ kò dáa iṣẹ́ tá a bá ṣe tí ọba níbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ọba àlekè ọlá nínú ẹ mọ̀ pọ́lọ́run ò ní gbà á tẹ́ bá lọ wo suratul azab aya seventy to seventy one ọba àlekè ọlá sọ pé ní ayọ̀ alladhina amanu ẹ̀yin mùmínì ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wa qulu qawlan sadida ẹ wá sọ̀rọ̀ tó dáa tó yẹ kẹ́ ẹ máa sọ mi tó bá ti yẹ kẹ́ ẹ sọ òun ni káwọlù sẹdíd ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ mi tó bá ti yẹ kẹ́ ẹ sọ kẹ́ ẹ sọ tẹ́ ẹ bá bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ sọ bó ti yẹ kẹ́ ẹ sọ òun ẹ máa wo rìsọ́ọ̀tì rẹ̀ yuslih lakum a'malakum ìgbà wọn lọ́lọ́run ó tún ṣe ẹ̀yin ṣe tí ń jásí pé tá a bá yẹ tá a bá bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ní tún ṣe wa yaghfir lakum dhunubakum Ọlọ́run wà á fi rí ẹ̀ṣẹ̀ jìn wá ń gbà náà ìbẹ̀rù Ọlọ́run ní tún ṣe é ṣe gbogbo tẹ́ tá a bá ṣe Taba a bá fi bẹ̀rẹ̀ ọlọ́run ṣe ọlọ́run sì gbà yóò pé àmọ́ tá a bá ní sẹ́tọ́ bá dáa tí ọba síbẹ̀ rọ ọlọ́run ọba ń bẹ̀ bó ti lè wù kíṣẹ́ náà dáa tó ọba àlekè ọlọ́run ní gbà ṣe rí ìmọ̀ tí ọba jẹ́ mẹ́sìn kò lè yéèyàn àfi kéèyàn ó ké pẹ̀lú bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ yẹn wa lò yóò lò pẹ̀lú bẹ̀rù ọlọ́run àfa àtọ́ bá mọ̀ nítorí ayé àwọn bá wá mọ̀ nítorí kí wọ́n lè kí wọ́n kéwú tí o sì bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ bí n bá ń sọ fún wọn dọ̀la kò lè lágbára àwọn èèyàn torí pọ̀rọ̀ wọn ò jáde nù mọ́lẹ̀ òun náà tún wá jìyà lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn iṣẹ́ tó ṣe ni ìmọ̀ òun náà wá ní kò ní dúró sí i la tí àwọn bẹ̀rẹ̀ ọlọ́run ké tí n bá ti ń wí lẹ́tùmọ̀ pé lè yọ ọmọ ti ń wí kéwú òye torí pé kò sí bẹ̀rẹ̀ ọlọ́run kéwú yẹn torí pé ìmọ̀ tó bá jẹ́ mẹ́sìn kò sọ́gbọ́n tá a dá sí àfikún bẹ̀rẹ̀ ọlọ́run ọwọ́nú ẹ̀ ọlọ́run fi ń sọ pé ntẹ́ ẹ lè fi ní mímọ̀ tẹ̀sìn ni pé wattaqullaha ẹ bẹ̀rù ọlọ́run wa yu'allimukumullah ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá yóò fi ìmọ̀mọ̀ yín ìbẹ̀rù ọlọ́run ní jogún mẹ̀sìn fún yàn tí ó bá sí bẹ̀rù ọlọ́run ìmẹ̀sìn ò lè wáyé fún yàn bí yàn bá kọ́ mẹ̀sìn títí títí tí ó bá sí bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ yóò sì máa paasi àràfi sáwọn èèyàn wọn ó sì máa gbà àwọn ọmọpẹ́nu rẹ̀ dùn ọmọ àṣọ ọmọ wí àmọ́ ìmọ̀ yẹn ò ní sí ní tọ́yẹ kó sí jàmá mùsùlùmí tí yàn bá bẹ̀rù ọlọ́run gbogbo ntọ́ bá fẹ́ ṣe yọ ọmọ bọ́ sójú ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ní mú iṣẹ́ rẹ bọ́ síbi tó yẹ kó bọ́ sí ìbẹ̀rù ọlọ́run òun ní ejésẹ́ rẹ bọ́ síbi tó yẹ kó bọ́ sí ọba àlekí ọlọ́run sọ pé ní wa anna hadha sirati mustaqima fattabi'uhu wala tattabi'u subla fatafarraqa bikum an sabilihi dhalikum wasaqum bihi la'allakum tattaqun ọlọ́run ní wa anna hadha sirati mustaqima ọ̀nà èmi ọlọ́run ní tí mo wala tattabi'us subla ẹ má tẹ̀lé àwọn ọ̀nà míì fatafarraqa bikum an sabilihi torí pé ní ọ̀nà míì tẹ́ bá tẹ̀lé òun yóò gbé yín kúrò lọ́dọ̀ ọlọ́run dhalikum wasaqum bihi ìyẹn ọlọ́run kìlọ̀ fún yín la'allakum tattaqun torí kẹ́ ẹ lè bẹ̀rù ọlọ́run tí ń jásí pé mọ̀ tí ò jẹ́yìn ò déwájú ọlọ́run ìmọ̀ tí ò jẹ́yìn ò ní tí ò ní jẹ́yìn ò sínà ìmọ̀ tí ò ní jẹ́ ọ̀yà káàkiri tí bẹ̀rù ọlọ́run bá wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gbádùn láyé tó fẹ́ rí kí ọlọ́run láyé kó bẹ̀rù ọlọ́run ọba àlekí ọlọ́run sọ pé ní wàràhàmẹ́tì suratul araf aya one fifty six ọba àlekí ọlọ́run ní wàràhàmẹ́tì ìkẹ́ mi ọlọ́run wasi kulla shay kárí gbogbo nǹkan ìkẹ́ mi ọlọ́run ó kárí gbogbo nǹkan fasa akitubuha lilladhina yattaqun àmọ́ àwọn tí í ṣèkẹ́hùn fún àwọn tó bá bẹ̀rù mi ni èèyàn bá lówó kí bá rí ṣe kì í ṣèkẹ́ tí ó bá bẹ̀rù ọlọ́run ìyà ni bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ọlọ́run ìkẹ́ ọ wà fún ó lè má wàá tí ìrì kọ́tẹ̀ lọ́wọ́ báyìí àmọ́ kẹ́ ń fún ọlọ́run sọ pé ní ìkẹ́ ọ̀hún kárí gbogbo nǹkan fasa akitubu ha ìkẹ́ yìí ń kọ́ lilladhina yattaqun fáwọn tó bẹ̀rẹ̀ ọlọ́run tó yutuna zaka tí wọ́n sì ń yọ saka tí wọ́n sì ní ọlọ́run ọ̀bọ̀ ni tí ọlọ́run dùn ti yàn gbígbọ́n báyìí àmọ́ dùn ti tí mo fẹ́ sọ yìí ó nídìí kí a tún padà ṣàlàyé lórí ẹ̀ ó lè jóni ó lè má jóni ìdúró tí àgbọ́yé àwọn nǹkan kọ́ tí wọ́n ń sọ pé ọlọ́run ń bẹ lára gbogbo nǹkan ìdúró tí báwọn kì ń wí ìdúró tí ọlọ́run pẹ̀lú mọ́ rẹ̀ lára gbogbo nǹkan òun lèmi ń sọ bẹ́ẹ̀ bá wá bẹ̀rù ọlọ́run ọba àlekè ọlọ́dún ti ń bi gbogbo nǹkan ìtumọ̀ ẹni pé ọlọ́run ọmọ mójútó gbogbo ntí máa ń ṣe yóò sì máa pẹ̀lú rẹ̀ àdúró tì yìí kò sí fẹ́ kankan àfẹn tí máa ń bẹ̀rù ọlọ́run nígbà tó fẹ́ sọ̀rọ̀ náà alukur'an ó ní ibikíbi tẹ́ bá wà fún gbogbo ẹni tí ọlọ́run dá pátápátá kò síbi kan tẹ́nìkan wà tọ́lọ́run ò sí pẹ̀lú rẹ̀ ẹ̀ wá lẹ́yìn pẹ̀lú ti gbogbo yẹn ọlọ́wọ́ wàá dúró tòun náà ẹ wo anabi muhammad nígbà tí òun àtàbákàrí tí wọ́n wà nínú garul hira tí ejò jáde tí wọ́n lé wọn bọ̀ tí wọ́n ń gbúrò ẹsẹ̀ kí lè anabi sọ àbákàrí anabi ní látàzán inna allaha má bẹ̀rù ọlọ́run bẹ pẹ̀lú wa ìtumọ̀ ẹ̀ ni pé bí wọ́n bẹ́jọ́ ti wà ń bí tọ́ta ń bọ̀ lókè. Okay fọkàn rẹ balẹ̀ lópin ìgbà tá a ti bẹ̀rù ọlọ́run ọlọ́run tá a bẹ̀rù ni ó là wá ẹ̀yàn bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ó dúró tí yóò sì máa là bákan náà ìbẹ̀rù ọlọ́run tá a wí anabi musa nígbà tí òun àti haruna tí wọ́n ń sá lọ tí fèrè ọ̀nà ń lé wọn Ọlọrun sọ fún wọn pé la takhafa ẹ má bẹ̀rù innani ma'akuma èmi ọlọ́run ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u wa ara ìrírí fèrè ọ̀nà mo sì ń gbọ́ tí wọ́n ń sọ èmi ní là yín kí ló bí eléyìí ní ìbẹ̀rù ọlọ́run ni ẹni tí bá nídìí irú àdúró ti bá òun ọgbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run sẹ́wájú bẹ̀rù ọlọ́run jẹ́mọ́ gbogbo ń tà bá ń ṣe pátápátá ntọ́jà jù ń bẹ̀ ní akíbà ìgbẹ̀yìn lọ́jà jù bẹ́ẹ̀ bá ṣe wáàsí dọ̀la ju bá ti ń ṣe yìí lọ bẹ́ẹ̀ bá sójú ọ̀nà tọ́lọ́run dọ̀la ju bá ti ń nà yìí lọ ká máa wà tí bọ̀tán rẹ̀ tọ́ba bẹ̀rù ọlọ́run tí bẹ̀rù ọlọ́run àti bọ̀tán láti mọ̀ ọlọ́run sì ń jóye wa pé ogun téèyàn bá ṣe tí ọba lábọ̀ yóò jásí pé bẹ̀rù ọlọ́run abẹ́lẹ́ ọ̀fíìsọ pé ní wàlẹ̀ ákìbátú lil muttaqin ìbẹ̀rù ọlọ́run sẹ́ ìbẹ̀fẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run ò lè láti bọ̀ tán ọlọ́run jẹ́ abẹ́rù rẹ̀ kó fún wa láti bọ̀ tán ọlọ́run tó ní wa inna lil muttaqina la èyí tí mo wílẹ̀ kan sóra tọ́ alọ́wà èyí tọ́ wà láàrin sóra tó sọ́ọ̀dì lọ́wà ọlọ́run ní innal aqibata lil muttaqin àwọn tí ó láti bọ̀ tán làwọn tó bá bẹ̀rù ọlọ́run èyí láti bọ̀ tán àfi kí ó bẹ̀rù ọlọ́run o ṣẹ́wárí nínú èso bẹ̀rù ọlọ́run gbogbo òdùnnú ayé òun ni ó jẹ́ téèyàn ẹlòmíín lówó tí ò rí dùnnú ẹlòmíín kọ́lémọ́lé kò rí dùnnú ẹlòmíín bímọ tọ́kọ̀ tí ò rí dùnnú àmọ́ dùnnú tayé gangan ẹni bá bẹ̀rù ọlọ́run ní orí ọlọ́run ní alladhina amanu àwọn tó ní mẹ́ni pẹ̀lú èmi ọlọ́run wa kanu yattaqun tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run lahumul bushra fil hayati dunya wa fil akhirah wọn ò rí dùnú láyé wọn ò tún rí dùnú lọ́run ẹni bá fẹ́ rí dùnú àfi kó bẹ̀rù ọlọ́run irú bẹ̀rù ọlọ́run tá à ń wílẹ̀ kan yẹn lọ́gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run bákan náà ìbẹ̀rù ọlọ́run tá a wí yìí ní ohun tuntun jogún fún yẹn yìí máa jẹ́ kí bí wọn bá bẹ̀rù ọlọ́run kò ní sòjóró gbogbo àwọn tí ẹ̀rì tiẹ̀ ń sòjòrò bí ìgbà tó kú bá kú tẹ́nìkan olóhùn làbúrò òkú ẹnìkan olóhùn lẹ́gbọ́n òkú ẹnìkan olóhùn bàbá àsìkú wọ́n jẹ gbogbo ogún ọmọ òkú mọ́ tiwọn ntọ́fà ni àìbẹ̀rù ọlọ́run tọ́lọ́ lọ́wọ́ bọ́ba alẹ́ kí ọlá ń sọ pé ní kutiba aleikum idha hadara ahadakum al-maut ntaraka khayran nil wasiyyatu lil walidayni wal aqrabina bil ma'ruf ọlọ́run ọlọ́run sílẹ̀ ọ̀ràn yẹn fún yín ẹni tó kú láàrin yín ntọ́ba kọ kalẹ̀ fún bàbá rẹ̀ àtìyá rẹ̀ àtàwọn tọ́ba bíi ẹ lọ́ọ́ musẹ́ ọlọ́run wa lẹ́nìkan kan ò lè musẹ́ haqqan alal àwọn tí ó musẹ́ nìkan làwọn tọ́ba bẹ̀rù ọlọ́run àìbẹ̀rù ọlọ́run mọ́ ni wọ́n fi ń sogún àwọn ọmọ òrukàn bí a ti ń sehun tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọ́n sì èèyàn ọmọ òrukàn dáadáa ìbẹ̀rù ọlọ́run jẹ̀mọ́ yìí máa jẹ́ kí èèyàn rẹ̀ sàn táyé yìí sì máa jẹ́ kí èèyàn rẹ̀ sàn ọ̀run kì í sì jíjẹ́ ọ̀sọ̀nù ọlọ́run ní innahu man yattaqi ẹni bá bẹ̀rù ọlọ́run wa yasbir tó ṣe sùúrù fa inna Allaha la yudi'u ajra al-muhsinin ẹ̀san rẹ̀ ò ní sọnù ní wájú ọlọ́run èyí tí mo sọ ní sókì èrè ìbẹ̀rù ọlọ́run ní láyé ó wá kéré ìbẹ̀rù ọlọ́run níjọ́ àlìkìyàmà ìbẹ̀rù ọlọ́run tá à ń sọ yìí ó ní èrè téèyàn jẹ níjọ́ àlìkìyàmà tó bá bẹ̀rù ọlọ́run àwọn kọjú àlìkìyàmà yẹn bá a ti lápọ̀nlé jura wa lọ tó láyé tó bá dijọ́ àlìkìyàmà náà á lápọ̀nlé jura wa lọ́wọ́jú ọlọ́run àwọn tọ́lọ̀ ń fẹ́ pọ́nlẹ́njú àlìkìyàmà àwọn tọ́ba bẹ̀rù ọlọ́run ni ọlọ́run fi sọ fún wa ní suratul Hujurat pé inna akramakum indallahi atqakum ẹni tọ́lá kan lọ́dọ̀ wọn ọlọ́run ọba níjọ́ àlìkìyàmà òun lẹ́ni tọ́ba bẹ̀rù ọlọ́run sẹ́ẹ̀rì jama àlìjánnà ò ṣeé wọ̀ àfi ká bẹ̀rù ọlọ́run nígbà tọ́lọ́run sọ̀rọ̀ àlìjánnà ó ní sari'u ila magfiratin min rabbikum ẹ sáré ẹ lọ wá àforíjì ọlọ́run wa jannatin ẹ lọ wá ardu as-samawati wal ẹ̀bọ́ àlìjánná yẹn sánmà àtìlẹ̀ ni wọ́n wá ní u'iddat lil muttaqin àwọn tó ń fi ilẹ̀ fún àwọn tó bẹ̀rù ọlọ́run ni yàgbé bí bàbá bẹ̀rù ọlọ́run kò lè wà àlìjánná bákan náà jama talikiyama la ń sọ yìí o talikiyama lele gbogbo ntọ́lọ̀ ń palẹ́sẹ̀ kalẹ̀ fàlìjánná ẹni tó bá bẹ̀rù ọlọ́run ni ò ní kọ̀ wá ní rí bẹ̀rù walahum yazanun alladhina amanu wa kanu yattaqun ọlọ́run láwọn ẹni tòun ìbẹ̀rù ní sí fún wọn yọ wọn ò sì ní banújẹ́ àwọn wo ni alladhina amanu àwọn tí ìmánì wọn dúró dédé wa kanu yattaqun tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀yàn bá bẹ̀rù ọlọ́run níjọ́ àlìkìyàmà yóò jẹ ìyà tí yóò pọ̀ sẹ́ẹ̀dì ntọ́lọ́run fílẹ̀ níjọ́ àlìkìyàmà ọ̀pọ̀ púpọ̀ tó bá dijọ́ yẹn ìnira ọ̀pọ̀ gbogbo wa la mọ̀ pé wọn ó sọ òrùn kalẹ̀ yóò ṣe dédé àtàrí wa báyìí bẹ́sẹ̀ bá ti wá pọ̀ tó lóògùn kówó ti pọ̀ tó ń jọ àlìkìyàmà àmọ́ àwọn tó bá bẹ̀rù ọlọ́run ìjọ òun náà ni wọ́n sun àlìjẹ́nà mọ́ wọn báyìí ọlọ́run fi ní wàá ozele fatali jannatu lil muttaqin níbòmí wàá ozele fatali jannatu lil muttaqin ghayra ba'id wọ́n sun àlìjẹ́nà mọ́ àwọn tó bá bẹ̀rù ọlọ́run àlìjẹ́nà ò ní jìnnà sí wọn rárá nípa ti alikiyama òun ni yóò jogun ilé alijanna gbére téèyàn ò ní kó nbẹ mọ́ láéláéláéláé ìbẹ̀rù Ọlọ́run ni yóò jogun ẹ̀ fún yẹn tí wọ́n sì wáá fún ní nǹkan tó ṣe pé kò lérò pé òun lè rí Ọlọ́run sọ pé innal muttaqin àwọn tó bẹ̀rù òun fi dhilalin wa uyun abẹ́ ibògi wọn wà akérèmọdò ọmọ sàn bẹ wàfà wà kíá mimma yashtahun àwọn nǹkan èso tí wọ́n fẹ́ yóò máa wá bá wọn bẹ Ọlọ́run wà tó bẹ kúlù ẹ máa jẹun lálìjẹ náà wa sharabu ẹ máa mu mi àlìjẹ́nà àní àmbímà kuntum ta'malun láti lè gbẹ̀san tí ẹ ṣe jama mùsùlùmí nígbà tá a ròyìn ọlá ìbẹ̀rù ọlọ́run láyé tó tó báyìí tásọ̀ tàbí kíámà náà tó tó báyìí ẹni bá ni ó tó fi bẹ̀rù ọlọ́run pé mo fẹ́ bẹ̀rù ọlọ́run ọ̀nà wo lèyàn gbà àwọn àfa àlà ọ̀nà kalẹ̀ ọ̀nà ń ọ̀nà márùn-ún tí yẹn bá fi lè gba ọ̀nà márùn-ún yìí yóò rí rẹ̀ pòun bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ àdá olùfara id gbogbo ntọ́lọ́nba ṣe lọ́rùn yẹn pátá máa ṣe àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì mùjẹ́ àdàtú nafs ìtẹ́mi rẹ bá fẹ́ ṣe tọ́lọ́run ní kọ́ ọ má ṣe já ẹ̀mí yẹn lógun kó fi ṣe tọ́lọ́run ó méjì ẹlẹ́ẹ̀kẹta àdúà ó máa sẹ́rí ọbẹ̀ àwọn tọ́lọ̀ ń ṣe bó ti ṣe òun ló ṣe wọ́n bẹ́ẹ̀ o o lè ti ń jalè ọ̀sẹ̀yìn ọlọ́run o ó ń sì ná ọ̀sẹ̀yìn ọlọ́run èyí tí mutí ọ̀sẹ̀yìn ọlọ́run èyí tí ò kírun ọ̀sẹ̀yìn ọlọ́run ọ wàá bẹ lọ́run kó ṣe wọlé ni tí ó bẹ̀rù ẹ̀ ọ́ ṣàdúà ni àwọn tó dáa jù ọ́ lọ́ ṣàdúà anabiwa Ibrahim nígbà tó wọn ṣàdúà ó ní waj'alna lilmuttaqina imama ọlọ́run ṣe wọlé ni tí àwọn tí ó bẹ̀rù ọlọ́run jẹ́ àmàjá síwájú wọn anabiwa Muhammad òun fúnra ẹ̀ náà ń sàdúrà yóò máa pé allahumma ati nafsi takwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha hadisi anabi ni anabi pé ọlọ́run o ati nafsi takwaha fún ẹ̀mí mi ní tí ó jẹ́ ọmọ bẹ̀rù rẹ wa zakkiha bá ń fẹ̀mí yẹn mọ́ anta khairu man zakkaha ìwọ ló lè fọ́mọ́ tí ọ̀ dáadáa nígbà tá anabi ń sàdúrà bẹ̀rù ọlọ́run kí lọ́sàn wa tá à ní bẹ́lọ̀ ń bẹ́ kó jẹ́ abẹ́rù rẹ̀ èèyàn sàdúrà sí ni ó di ẹlẹ́ẹ̀kẹrin tó fẹ́ bẹ̀rù ọlọ́run ò ní tẹ̀lé yẹn

béèyàn bá ń ṣe tí wọn ó rò pé ni wọn ò bẹ̀rù ọlọ́run tó sì bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ sẹ́ẹ̀rí kéèyàn máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ kọ́ ọmọ kọ̀ntínú lọ́nbẹ̀ lápèjúwe ọ̀dẹ̀ nàná mọ́sálásí ọba dé bàtà kan lọ́ba wọ̀ ọ gbàyọ̀ǹda lọ́wọ́ ẹni tó ní ọlọ́ọ̀fíìsì aláwọ̀ sì darí ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ lè yí wọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ ni ó lo nǹkan yẹn ọgbà padà ó tán ẹsẹ̀ fẹ́ẹ́ pẹ́ ni ẹni tí ń serú eléyìí sọ dojú ọwọ́ àmọ́ kò kaba kàbáyìrí kò ṣẹ̀ṣẹ̀ lálá eléyìí lẹni tó bẹ̀rẹ̀ laasi ma mọ́ kápẹ́ àkọ́bẹ̀rẹ̀ ọlọ́run bàtà mi kan kọ́bẹ̀rẹ̀ ọlọ́run rárá ọbẹ̀rẹ̀ ọlọ́run ẹni wá nígbà tó ti lè mọ̀ pé ọ̀dà tí ò sé mọ́ òun ó ti bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta gbogbo ntọ́lọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ láyé kéèyàn máa wá lò kọ́ máa fi gbádùn kẹ wá ní ọ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ máa ń tẹ̀ ń sọ kẹni akọ̀bẹ̀rù ọlọ́run torí pé ń gun mọ́tò kọ̀bẹ̀rù ọlọ́run ń gbélé tọ́da kọ̀bẹ̀rù ọlọ́run aṣọ tí máa wọ̀ da rárá o ìbẹ̀rù ọlọ́run ni a máa wọṣọ tọ́da haram gbogbo ń tó bá jẹ́ láàlí pátápátá tó o bá lò tó o bá ti kọjá àlà tó sì wà lọ́nà haram kò túmọ̀ pé èèyàn bẹ̀rù ọlọ́run àyàn máa wò pé lágbájá aṣọ rẹ tóbi owó olówó lọ́wọ́ rárá owó ohun tó bá ti bẹ̀rù ọlọ́run ti bẹ̀rù ọlọ́run náà ni ṣẹ́wárí àwọn kankan bẹ tí èjì èèyàn bẹ̀rù ọlọ́run ẹlòmíì gangba mi rò pé òun bẹ̀rù bẹ̀rù ọlọ́run tí ó bẹ̀rù ọlọ́run tí àyèmàkàlà àkọ́kọ́ rẹ̀ mẹ́rin lélẹ́yìn àyèmàkàlà àkọ́kọ́ ara àwọn méjì ń sọ̀rẹ́ ìkálò wọn lọ́wọ́ mímọ́ ìkálò wọn lọ lọ lọ rí sínú gbó ń lọ gbó kan kí mi títí ń nígbà tí tó rẹ̀ lọ́ba bá gbogbo ti rún ti rún gbogbo ara rún ọ ah. ní kí lóde owó òun wá pe pé ha kékuté yóò sì wá kú sẹ́rí ilé ọlọ́run njẹ́ ọba fi kú sẹ́rí ilé ọlọ́run kó kú máa gbé etí aṣọ òun bóyá òun ó tara ara eléyìí nìrí ọ̀nà ọlọ́run tó ń wá ní a irun tó ti kí njẹ́ o ti ń bà bọ̀ tó ti súnmọ́ra gbogbo sẹ́rẹ̀ tó ṣe wà lára kò sí gbígbà àlùwàlá rẹ ọgba irun re ọgbà gbogbo to tó ṣe ọgbà gbàdúrà to ṣe ọgbà torí pẹ̀gbẹ́ wà lára rẹ ṣe é mọ̀ pé àìmọ̀kan pẹlú ìbẹ̀rù ọlọ́run ọjà àmọ́ ara wọn ọwọ́ akó wọ̀gbẹ́ èèyàn lọ béèrè tí wọn ń bẹ̀rẹ̀ ọlọ́run yóò kọ́kọ́ yóò fà yẹn tí ni ma ìtìbáwò àwa àwọn tó yàrá ìtìbáwulẹ̀ àwa ni pé báwọn bàbá wa ti ń sẹ́nu ni ó di ọ̀fẹ́ yí padà rárá wọn ò yí padà ń wí ni wọ́n ń sọ fún ọ ẹ̀yin tẹ̀ ń sọ pé àwọn bàbá wa sí àwọn bàbá bí wàá tẹ̀ ń bu bàbá yín ni ayọ̀ tọ́lọ̀ ń wí lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ wa wà láwọ́ kánà àbá òhún kìlú nàṣẹ́ àwọn aláya tẹ̀dú àwọn àbá ń wí àwọn àbá ń bu ẹ̀ ń bu wọn ni àwọn àbá ní tí wọ́n rí ń sẹ́ẹ̀rẹ́ ńjọ́ náà ni wọ́n ṣe ọlọ́run sì tẹ́wọ́ gbà fún wọn ní sẹ́ẹ̀rẹ́ wọ́n sì gbẹ̀san sẹ́ẹ̀rẹ́ àmọ́ wọn nísìnyí ò gbọ́dọ̀ ṣe tó ló ti kílẹ̀ àṣẹ ọ pé àṣìṣe kọ̀ọ̀kan wà ń bẹ̀ àwọn bàbá yẹn onígbìyànjú ni wọ́n wọ́n gbẹ̀san lédi gbìyànjú wọn tí wọ́n ṣe èèyàn gbọ́dọ̀ bú wọn èèyàn máa ṣàdúrà fún wọn ni torí wọ́n ṣe gbìyànjú wọ́n ṣe àwọn nǹkan dáadáa dáadáa pẹ̀lú gbìyànjú kalẹ̀ a máa padà rí pé gbìyànjú yìí àṣìṣe díẹ̀ díẹ̀ díẹ̀ wà ń bẹ̀ àṣìṣe bẹ̀ látúnṣe àníbù wọn kí wọ́n wá takú lérí àṣìṣe ìtìbáwulẹ̀ àwa ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu lélẹ́yìí ni èyí ò ní mú ní sẹ́ lọ́hùn téèyàn ó rò pé òun bẹ̀rù ọlọ́run ni ó di méjì ẹlẹ́ẹ̀kẹta hopu dunia ìnífẹ̀ ayé kéèyàn káyéléyà kí máa jẹ́ kéèyàn jìnnà síbẹ̀rù ọlọ́run èèyàn gbọ́dọ̀ káyéléyà ẹlẹ́ẹ̀kẹrin túlù amẹ́l mọ̀fẹ́sẹ̀ yìí mọ̀fẹ́sẹ̀ yìí kọ́lé Ọ fẹ́ ra ilẹ̀ ó fẹ́ gbogbo nǹkan bɛ se. kò ní bẹ̀rù Ọlọ́run mọ́ ẹ bá ti kó léyà jù kò ní bẹ̀rù Ọlọ́run lẹ́yìn náà anabi wa Muhammad ìyẹnjú àwọn ọ̀rọ̀ kan tó tóbi tóbi tí máa mú yẹn jìnnà sí bẹ́ẹ̀ yẹn bá lè fún àwọn yìí bẹ́ẹ̀ yẹn bá fún bá anabi ni ara ni pé kéèyàn má hun bẹ́ẹ̀ yẹn bá ya wàláwò bí ṣe kẹtẹmúra kọ́dà kó ṣe pẹ̀lú ẹ̀là èso ń túmọ̀ pé ní ẹ máa ṣe sàárà pé kọ́lọ̀ máa mú yín wọnú ná kọ́dà kó ṣe pé láàyè èso lẹ́bi ṣe sàárà ìmọ̀ máa ṣe sàárà yóò gbé ọ jìnnà síbẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kárí mi anabiwa muhammad ìmọ̀ sọ́fà àwọn sàbí pé ìtẹ́kù ṣìrìkà hàdà ṣìrìkì ẹ sọ́ra fún ẹbọ yìí fa innahu akhafa min dabibi nnam ẹbọ tí mò ń wí fún yín yìí ọwẹ́ ju ojú òpó tí àwúrèbé ń gbà lọ ọwẹ́ jù lọ mọ́nà pé ẹ̀ní mọ̀ pé ń ṣẹbọ ẹ̀ sì ń kárí mi kárí mi kárí mi nínú tí ń gbé ni jìyàn síbẹ̀rù ọlọ́run ni ahun ń gbìyàn jìyàn síbẹ̀rù ọlọ́run kárí mi ń ọlọ́run bákan náà ìmọ̀ fún yàn kọ́ lè bẹ́ pé feríjì mi kọ́ saburú fún yàn kọ́ mọ́ lè pé lágbájá mọ́ sí ọ́ feríjì mi yóò gbé ọ ọlọ́run torí pé dáwọ́tà lè màdúró mẹ ẹni ẹsàbúrú fún tọ́ba sépèlè ọ èpè tọ́sẹ̀ ń kò sí tí ó di lọ́wọ́ wájú ọlọ́run ó sì lè ba gbòsẹ̀ rẹ jẹ́ nínú tí gbìyànjú náà síbẹ̀ lọ́lọ́ ni pé kí ẹ má lè túbá lọ́wọ́ ẹni tọ́ba sẹ̀bi ẹgbẹ́ rẹ ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ìsáfóbìnrin nínú tí dayéru obìnrin jẹ́ kan kò sí tí mú wọn dayéru ju pé adùn yóò jẹ́ òjìnà síbẹ̀ rọ lọ́hùn anabi wa muhammad nígbà tí ó sọ̀rọ̀ ó ní fatẹ́kù dúnìyà wọ́tẹ́kù nìsà ẹ bẹ̀rù ayé ẹ bẹ̀rù àwọn obìnrin torí pé ní tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ obìnrin bí o ti yẹ kẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ kò ní jẹ́ ẹsìn lọ́hùn tífẹ̀ẹ́ obìnrin bá wà wà lẹ́mìí ẹ wà á tara obìnrin tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ sí ẹ tara ẹ̀sẹ̀ lọ́hùn ní ẹ fi gbọ́dọ̀ sá fún wa àwọn ọ̀rọ̀ tí a sọ yìí àwọn ọ̀rọ̀ yìí ló lè mú ni máa bẹ̀rù ọlọ́hùn ẹ wá rí èyí tí wàá fi parí ọ̀rọ̀ yìí òun ni pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ̀rọ̀ náà rọ̀ rẹ̀ sọ pé ní atẹ́kùwà ahuna atẹ́kùwà ahuna ìbẹ̀rẹ̀ ọlọ́run ibi tọ́wárí ìbẹ̀rẹ̀ ọlọ́run ibi tọ́wárí làwọn èèyàn bá mú àdìsí yìí tí wọ́n bá ń sèyí nígbà wọ́n nítorí sèyí yóò ní atẹ́kùwà ahuna ìbẹ̀rẹ̀ ọlọ́run yà yìí nítorí sèyí yóò ní atẹ́kùwà ahuna ìbẹ̀rẹ̀ ọlọ́run yà yìí àwọn àfáàjọ yìí wá pé pẹ̀lú atẹ́kùwá ahùnà ìtumọ̀ ẹ̀ ni pé aslu tẹ́kùwá minel kọ́lì foundation bẹ̀rù ọlọ́run ọkàn ni ó ti wá tí ń jásí pé gbogbo sẹ́ bẹ̀rù ọlọ́run tó o bá ṣe tí o bá wá láti inú ọkàn ọlọ́run ò ní gbà níta nẹ́bí ń wínu iṣẹ́ bẹ̀rù ọlọ́run tó o bá ṣe tó ọkàn fara ṣe lásán bí ẹni tí ò ṣe sì ná nítorí kọ́mọ karùn bí ẹni tí ń kírun nítorí kẹ́mọ́pọ̀ nìkan ló dúró tó kírun bí ẹni tí ń gbàwẹ̀ nítorí kí ẹ̀gbọ́n rẹ̀ àbọ́kọ rẹ̀ ọmọ bu sẹ́mi pé lẹ́yìn ń kọ̀ wá láti inú ìta nẹ́bí ń sọnu pé sẹ́ bẹ̀rù ọlọ́run nú ọkàn ní ti ṣe kínní tí ó bá ti wá láti inú ọkàn kì í ṣe bẹ̀rù ọlọ́run kì í ṣe pé nẹ́bí wa sọ pé ọ bẹ̀rù ọlọ́run nínú ọkàn ọ máa ṣiṣẹ́ ẹbú ní o èyí ń lọ fi wá allahumma inna nas'aluka اللهم إنا نسألك تقواك اللهم إنا نسألك تقواك اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين